اغفر لنا ذنوبنا wọ́n bá ti ẹgbẹ́ wá léèrè wípé ǹjẹ́ ní àwọn ọmọ wọ̀nwọ̀n yìí ìyẹn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n anábọ̀wà Yusuf tàbá bí wá léèrè níjọ́ tí wọ́n ti dẹ́ṣẹ̀ yìí tí wọ́n ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àbí wọ́n tọrọ àforíjì ìdáhùn ni pé wọ́n gbọ́dọ̀ má tọrọ àforíjì ṣùgbọ́n àforíjì yẹn ọlọ ìyẹn làwọn náà fi yá tètè mọ̀ pé àfikọ́ yà lọ ẹni tí ó sì jọ lọ náà ni pé káwọn jẹ́wọ́ pé àwọn ṣe ń jẹ́ àwọn ṣẹ̀ lóòótọ́ wọn ò jẹ́wọ́ tẹ́lẹ̀ wọ́n fọwọ́ bò náà ni ìyẹn lọ́pàá tó fi jẹ́ sí pé bàbá náà wá ṣe àdúrà fún wọn àdúrà akọ àdúrà abo àdúrà ń bẹ akọ àdúrà lè jẹ́ ọ̀jẹ̀ tọ́lọ̀ ọmọdé máa rẹ ní tó máa jẹ lọ akọ àdúrà ni ó búlù wọn anábì yakubu wá tọrọ àforíjì fún wọn lẹ́yìn wọn àgbà náà ó tún wá ní màá tún lọ sí àkókò tó dára jùlọ téèyàn sì máa bẹ lọ́hùn ibi kọ́lọ́hùn kó forí jíyàn kó sàmójúkò òfin níyàn jùlọ màá wá tẹ̀sà àkókò náà fún yín wá sọ pé sáwọ́ fa áṣà òfèrò lẹ́kùn rẹ̀. Àwọn jẹ́ pé ànábì Yakubu ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ tán ilé wa tòrò ànábì Yakubu wa múra àwọn ọmọ náà múra kìtàkìtà báwo láti bí wọ́n ní ànábì wa Yusuf tó fi ránṣẹ́ tí wọ́n tí wọ́n fi kẹ́rù ó tó 200 km ó tó to 80 to 90 ń bọ̀ sọ mọ̀ pé wọ́n kẹrù wọ́n náà sì mọ obìnrin bí ṣe dìrò kìí sọkùnrin nìkan ní lòdì mẹ́rin wọ́n náà máa wọn àyà lọ́mọ àwọn sì máa bímọ jà wá lọ yóò dẹrù tiẹ̀ yóò dẹrù tọmẹ gbogbo wọn yóò dẹrù wọn kọ̀ọ̀kan ràkùnmídẹ̀ ni ó lóṣùn wọn tó lè gbé wọn wá múra kìràkìtà ní abábí wálé rè kọjọ́ mẹ́rin náà fi palẹ̀ mọ́ wulẹ̀ wá díẹ̀ lọ́mọ mọ̀ wípé wọ́n mọ kájú torí inú ìyà ni wọ́n wà ní ẹbá ní ọwọ́ ní ìlú kan ńlá kan ní ìtì tí wọ́n nínú kan wá lọ́tọ̀ọ̀la àbíkọ́ ọmọ lọ́lọ́yìn mo rò pé àkílẹ̀ òwúrọ̀ àfà òun mi rántí àfà kan ńgbà tí àlejò kan wá wá tí ń lọ wá ní bàbá ẹ máa mú mi lọ bàbá ní ẹ ò ní tíkẹ́ẹ̀tì ò sì ní fíìsà ó ní ẹjù mi nù sáńtọ̀ yín ẹjù mi sínú báàgì kẹ́ẹ̀dì mi kẹ́ẹ̀ka wọ́ọ̀ṣì ẹ̀kẹ́ bá dé ní orí ẹrù báwà orí màá mi ń bẹ̀ yín ara sí màá mi ń bẹ̀. iná ni ló fi jẹ́ kí n sọ fún ayé pé lọ́ba ń béèrè pé ijọ́ mélòó ni wọ́n lò dá fi palẹ̀ mọ́ ọjọ́ tó kéré lọ́gbọ́dọ̀ jẹ́. ọjọ́ tó kéré ni. especially anábẹ̀ àkó màárí sọ̀rọ̀ àti wàsàrà ẹni tó fẹ́ lọ tó fẹ́ lọ rí ayọ̀ tí ń retí pé òun láti ẹ̀rí kóhun tó kù láyé àwọn ni wọ́n rọ̀ sí àwọn nẹ́ẹ̀sì láláṣẹ inú ilé bẹ́ẹ̀ni kan bá fẹ́ máa ṣe kíní ọwọ́ owó ọjọ́ ẹ̀wẹ̀lẹ̀ ńlẹ̀ ni ó já lọ o ìyẹn ni pé pass pass iná ní jọ́nì náà gbọ́dọ̀ jù ṣùgbọ́n ẹrù pọ̀ wọ́n múra wọ́n ti gbá wọ́n dàgbà wọ́n wá gbéra wọ́n wá ń lọ kẹ̀ kẹ̀ lójú ọ̀nà kẹ̀ kẹ̀ lójú ọ̀nà ó di bo ó di mísìr wọ́n lọ mísìr láyìn ní físà ṣùgbọ́n físà ti wà torí pé ọmọ wọn tó pè wọn náà ní president nígbà náà wọ́n wá lọ wọ́n ń lọ ṣùgbọ́n kòránì òrojọ́ bí wọ́n fi lọ fún wa ṣùgbọ́n nǹkan ṣẹlẹ̀ lójú ọ̀nà tó dájú sáká èèyàn bá seven hundred kilometres láyé òde òní gbé káàtọ̀ jùlọ lọ́wọ́ ọkàn kankan lọ́nà bí ti mọ ní ọmọ ọkọ̀ ẹ̀lì má bàjẹ́ o ṣùgbọ́n ó rí ó rí ya orí ìrìn àjò má rí ya lórí ìrìn àjò ọmọ ya mílíọ̀nù ya dìyàmọ́ sọ ọgbọ́n mi báwọn ọ̀fẹ́ lọ láti bíbá yìí lásán sí Òṣogbo àbí Lagos kó páàkì ìyàmọ́ báàgì rẹ̀ tó bá wá rí yà kò ní jọ ẹ lójú ó ti ẹ̀ má rí yà ni pé kí mọ́tò jẹ́ ní kọ́kọ́ ìwọ́tọ̀ lọ́wọ́ kọ̀máṣíà ọkàn jẹ́ náà mọ́kàn nínú kí mọ́tò ọkọ̀ rẹ̀ kọ́ yà nínú kí ọ sọ̀kalẹ̀ kí ó ti stay máa ṣòkòtò rẹ lẹ́yìn nínú kẹ́ni tó jókòó tí ọ̀lẹ́gbẹ̀ kó jóbìnrin orí nǹkan àdánwò nìyẹn o nínú kọjá sí pé ẹni tí ń gbọ́ pàápàá lójú ọ̀nà lójúkò tí ọ nínú kẹ́ máa lọ́nu mọ́tò káwọn kan ó túlẹ̀ nínú mọ́tò fún yín kó ọmọ ọrùn lẹ́kẹ̀tàrí wá ń lẹ́kẹ̀tàrí <laughs> wá ń dáa ní ọ̀bọ̀lọ̀ máa rí tọ́wá tó sọ̀kalẹ̀ náà ó lè má tètè kún kò dún gáràjì Òṣòdì eh, ẹ̀kan seventy two Òṣòdì three ìdánwé wá Òṣòdì Òṣòdì Èkó mọ̀ bá wọ bẹ̀ wọ́n ó sùn pé àwọn tó wà ní ọkọ̀ pérò ní wọ́n ìsì ìṣèrò agbèrò ní wọ́n kó lè bá wọlé ni nígbà tó wọlé tí wọ́n tẹ́rì gbèrò mẹ́ta wọlé tẹ́rì kan mẹ́ta mọ́ fẹ́ ṣe fún sáré kò lè ṣe fún sáré ó kìí ṣèrò ni ó fi pèrò wọnú ọkọ̀ ni ara ìyá bẹ̀ mọ́ àtọ́ pé yé olórí búkú lẹ́yìn mọ́ wùlẹ̀ pé yé ara kíni ara ìyá rẹ̀ àti

èèyàn bá jẹ́yàn nìkan èèyàn kàn báwo wá ẹni tó bá múyàwó lọ́wọ́ àtọmọ ẹni tó tráfù lónìí nìkan òun náà máa pé yàtọ̀ ń bẹ láàrin traveling rẹ níwọ̀ nìkan àtìgbà tó múyàwó àti màlúù obìnrin mọ́ni lójú ọ̀nà ọkàn ọkàn ibi ẹ ti ń tẹ́ máa fẹ́ ilé ọgbọ̀n fẹ́ ṣe fún sáré ntí ibi jẹ́ síbi tìjì náà sọ fún wọn ṣe fún sáré lásìkò náà kan fún ọjọ́ sí papọ̀ irọ́ ni o ẹ bá ń kí mi ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo fẹ́ báyẹn ni báwo wá lẹ́ni tó wá kó èèyàn 80 90 lẹ́yìn kí lọ expect ah bàbá ńlá tèèsì ni wọ́n jẹ́ o wọ́n máa ń lọ lójú ọ̀nà alùkòránì ọ̀sán tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àmà pé mẹ́wàá ṣẹlẹ̀ lójú ọ̀nà èyí tá a fẹ́ mà náà ni pé ńgbà tí wọ́n délé ńgbà tí wọ́n wá délé tí wọ́n fẹ́ délé ìbẹ̀ni ti gbé wa fún wa tó bá lọ kàwé báyìbù ní ìsìn yọ́ ká gbogbo wọ́n pàdé yàrá yìí lójú ọ̀nà wọ́n pàdé ìnàkí mẹ́ta wọ́n pàdé ìkíní kan lójú ọ̀nà gbogbo ẹ̀yọ́ kà fún ẹ̀ torí tàn ànábì Yusuf ń bẹnu báyìí ayé sọ́ra àti ọ̀sẹ̀lá alùkọ́ ẹni wá ní èmi ìsàlárò yìí tó rọ́rọ̀ ìmì ọlọ́run ní tí ó wúlò fún yín nìkan máa sọ ẹnìkan náà máa yà wá a wà ní kíní ọwọ́ akọ mọ́bàṣàtò kan afá rẹ̀ lè díẹ̀ ẹ̀mọ́sùlùfẹ́ lè díẹ̀ ó lè díẹ̀ kìí ti lílẹ̀ aburú làǹfẹ́ níta mìíràn ni pé ìlànà ni píríncípù wa lọ́ba akọ mọ́bàṣàtò kan nínú báṣù rẹ̀ bí ìpínpín kan nínú báṣù ó náà ní sọ fún mi ó lóun bá lọ kó fún wa ọba jẹ́ two hundred and fifty pages tó jẹ́ mọ́bàṣàtò kékeré nínú báṣù wọn náà nígbà tó ń dọ́dọ̀ wọn wọ́n ní gbogbo two hundred and fifty kìíní kan lọ sọ di péjì márùn olùmbá lọlé olùmbá bẹ̀rẹ̀ sí ti wàhálà pé bóòlù wọn ó ti ṣe kankan òun orí gbé two fifty pages lọ òun tó gbé wá níjọ́ ọ̀sẹ̀ kejì òun tó submit nítọ́sẹ̀lẹ̀ mọ́ sọ fún ọ̀gẹ̀ ìṣọ́ ọ̀rọ̀ wọn ní o àwọn míì fẹ́ràn ẹjọ́ lóòótọ́ o táwọn bẹ́ẹ̀ o àfáà mi náà fẹ́ràn ẹjọ́ o. Wakola fulani Wakola fulani Wakola fulani yóò sá irú kan náà sì Wakola wàkọ́lá makulati makulati hìn gbogbo ẹ̀ náà nǹkan kan náà ní fi sọ̀kan fulani wà fulani wà fulani wà fulani ń tàhà wà gẹ́ irun ọkàn sọ fulani Wakola fulani gbogbo wa wàkọ́lá fulani ilé nǹkan àfẹ́ jẹun bá ilé ṣe ti ṣe o ma gbé 50 pages lọ bá wọn ẹ ní ká èwo lọ bí ní ọ̀sọ́ di page márùn ó gbé 50 pages wá ó lọ́wọ́ sọ yí pé ẹ dàpọ̀ ẹ̀kọ́ bóun ni màá ti fi ó ní ẹjàgbé mọ́ òun ní ọ̀sọ́ fún yí pé ọmọ tí ń ayé àtọ̀rọ̀ àlìkìyàmà gbogbo ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ àlìkìyàmà ọ̀bẹ̀nu kùránì page mélòó ni musa fúlùmọ̀dínà wọ́n ní 600 sixty kẹ́ni six hundred and kẹ́ni six hundred and sixty six náà ní péjì musa for madina máa wo wọ́n ní kò jù bá ń lọ ọ̀rọ̀ ayé ọ̀tọ̀ àlùkì àmà gbogbo nǹkan lọ́lọ́n parí máa fà rọ́pínà fílìkì tààbẹ̀ yẹn ní gbogbo nǹkan tá a nílò lọ́lọ́n ti sọ́mbẹ̀ àmà pọ́rọ̀ lọ́ọ̀ nílò tọ́ ṣùgbọ́n kí ni wọ́n sọ ọkàn sọ̀rọ̀ nípa eh, sáìdì kan nù kékeré kan tí ò jọra wọn lọ kó 250 bíbí sí wa tó bá kọ gbogbo ẹ̀tàn ajẹ́ máa ka three thousand pages yẹn torí ìdí eléyìí kòránì èso ti rẹ̀ jọ bọ́ bá mọ̀ ara púpọ̀ tó bá fọkàn bá lọ dáadáa yọ ọ̀rọ̀ ẹ̀ lọ́rùn láti máa sọmọ láti máa mú kókó ọ̀rọ̀ jáde ó jogún rẹ̀ ibi jẹ́ ti máa rojọ́ nǹkan kan lọ fẹ́ sọ nítorí ìdí nìyẹn nígbà tí wọ́n wá ń lọ lọ́nà kùránì ọ̀sọ́ ṣùgbọ́n tí wọ́n délé ibẹ̀ láti fẹ́ kí wúlò wọ́n tọ́dọ̀ ànábì wa Yusuf àárín ìtọ́lá ó sì dáwà lójú pé téèyàn bá ń bọ̀ gbogbo ẹ̀mọ̀ ọ̀rọ̀ ẹni tí wọ́n fẹ́ pàdé náà ẹni tó fẹ́ báyàn láti tó fẹ́ gbàlejò náà ó náà máa múra kùrù wọ́n ti fẹ́ o àyàmà kọ́ọ̀lù ara yín kò communication ó dìgbà tí wọ́n bá tó dé báwo ni wọ́n ṣe mọ̀ pé àlejò dé wọ́n lọ pàdé ẹ̀ nílòrò òlù tógèètì wọ́n ti lọ pàdé àbáwọ̀lù wọ́n ti lọ pàdé wọ́n wá ń bọ̀ lójú ọ̀nà wọ́n sà ń lọ ọlọ́wọ́n bá fi wá dá ọ̀rọ̀ rẹ̀ lè lẹ́nu nínú sọ́dá tó Yusuf aya 1 aya 99 bẹ̀ láti kẹ́kọ̀ọ́ lónìí àwọn sọ pé lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim فلما دخلوا على يوسف آوى إليه أبويه فلما دخلوا على أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمين وقال wọ́n bá dé ohun tí ìwọ̀lù tí anábì Yusuf fi lọ pàdé wọn òun náà kó gbogbo ọlá lọ́wọ́ nígbé àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀ <laughs> iná ni wọ́n ti fún lẹ́bí jẹ́ sí ọ̀fíìsì kìíní ni reception náà wọ́n ti fún wọn nígbà tí ọmọ ọba ń bọ̀ bàbá ọba ń bọ̀ wá wọ́n fẹ́ kó wọ̀lú ẹwà ń wọlé bí wọ́n ti wọlé gbogbo nǹkan tí wọ́n fi máa pàdé èèyàn lálejò náà kú lọ́wọ́ ọba náà wá jáde wọ́n wá kọrí ọ̀nà wọ́n wá lọ pàdé ẹ̀ nígbà tí wọ́n wá tí wọ́n dé ojú ọ̀nà tí wọ́n pàdé ànábì wa Yakubu àyíṣọ́lá wọ́n ní ànábì Yakubu ń bọ̀ gbogbo ẹbí tẹ̀lé lẹ́yìn àti gbogbo ọ̀rà kọ́mítì àfi kẹ́rù wọ́n ń bọ̀ gbogbo aráàlú náà wá tẹ̀lé ọba lẹ́yìn wọ́n tẹ̀lé ànábì Yusuf lẹ́yìn pé àápàdé tí wọn ò tí ẹ̀fẹ́ wá wọ́n bọ́lọ̀ wá nítorí ìfẹ́ ọba níbi à ah, wọ́n máa ń gbowó oṣù lọ́wọ́ rẹ̀ <laughs> tó bá rí ọpọ́ wà ó lè má gba owó oṣù ẹ lọ́wọ́ rẹ oṣù mọ́ promotion lè má pọ̀ sí mọ́ lórí àṣẹ ni àṣẹ ìjọba ni àlejò ìjọba ló dé yìí sálejò ìjọba bá ti dé wọ́n máa pọnlé ní mọ́nà tí bàtà lọ sí ọkàn ní mọ́míláka ìjọba àlejò ìjọba ara wá jẹ́ ń jọ́nà ibi tọ́ òṣìṣẹ́ ibi tó fẹ́ bútọ́ bá fẹ́ lọ bẹ̀rẹ̀ ṣe book appointment ni kò sí bẹ́ẹ̀ wọ́n kàn mọ́ alẹ́yìn ni à mo fi àmà àwọ̀ lè bàbá sáré fọ̀sán wọ́n gbé wọn wá gan wọ́n wà bá wa àwákà lọ bá wọn àwọn àmírù Madina tó jẹ́ àbúrò wàlíyùl áhàdì ìsìn ẹ̀gbọ́n wàlíyùl áhàdì ìsìn ó wá bá wa ní wọ́n gbé bàbá mọ́sínà àbáàdì wà bá wa ní tó jẹ́ pàfà wa ní wọn àdéjọba dé ìwọ̀ wá ń sọ pé àdéjọ gọ́ọ̀mẹ̀ntì wọ́n sọ pé ọwọ́lọ̀ àbá wa ń bí ìjọba ti dé sọ́mà àdìjọba ti dé kò sí nǹkankan mo dé airport ìjọ kan wọ́n fún mi visa kan bí kí n fi wọlé sọ́mà pé tọ́ba dé airport wọ́n lẹ́sẹ̀ máa ṣe ọ́ lọ́tọ̀lọ́tọ̀ ni nígbà tí immigration yẹn rí visa ó dé passport ni ó dìde <laughs> ó dìde àwọn ní àwọn nù nù nù ọkàn mọ̀mí lọ́wọ́ ni ó ní ọba mọ̀ jáde ọba mọ̀ lọ sínú yàrá kan lọ́tọ̀ ìjókò ń bẹ́ àtọ̀lá ń bẹ ní airport bá àbá ee ọlámẹ́ ń bẹ ẹran tó ń jókò ń bẹ gbogbo nǹkan tí yàn jẹ lọ́wọ́ gbogbo nǹkan tí yàn jẹ tí yàn jẹ tó dára lọ́wọ́ mo wá rí àwọn èèyàn bẹ bẹ̀ mọ́ máa ń wọ́n aṣọ tèmi ò sì ṣe ìjókòó yìí orí ẹ̀yìn yìí èèyàn àwọn kàràǹbà àwọn kìnnú èèyàn àwọn èèyàn tó jẹ́ sí pé kó o tó rí o ti ó sì wàhálà adábìrì kó àjókòó tí wọn ẹ̀rín àwọn bá wọn sọ̀rọ̀ àwọn pé mìíràn from where <laughs> ah tí ìjọba bá pè ọ́ tó bá wẹ́lkọ̀mù ẹ̀ tó sì gbé ọjá yìí àwọn mọ̀ wípé ọlá ń bẹ́m̀bí tí ọ wà alábì àkóbà nẹ́bí ọlọ́njú ni wọ́n àìsàràtọ̀ ṣùgbọ́n má ti jọba ọgbọ́rọ̀ kó ràn wọ́n tó bá jẹ́ tí wọ́n rábí anábì àkóbà léèrè pé sí bí a ṣe pàdé rẹ̀ nàbí ká má pàdé ẹ̀bẹ́ yóò sọ pé mi ò fẹ́ gbogbo wàhálà báyẹn àwọn ẹni ọlọ́mìíràn ti máa ń ṣe àwọn olóṣèlú náà ni wàhálà pé wọ́n ti máa péjọ wọ́n ti máa lùlù lẹ́kọ̀ọ́ tó dé ga anábìá lè ṣe báwọn tó dà kọ̀bọ́ wá bọ́ sí gan wọ́n máa kórè rẹ̀ nú ẹ̀mí anábìá kúrò àrí sọ̀rọ̀ àtọ̀wọ̀ sọ̀rọ̀ gbogbo nǹkan tí wọ́n fi máa pàdé àlejò tí ìyẹn ó fi máa pẹ́ wọ́n wẹ́kọ̀ ọmọ ẹ̀dá ní wọ́n fi máa pàdé ọmọ náà wá jáde wọ́n wá pàdé ìyẹn ni kòránì wá sọ pé fàlámù bí wọ́n ti wá dé àbáwọlé wọn ò tí wọnú ìlú gan wọ́n ní bí wọ́n ti dé àbà wọlé dákọ̀ọ́nù àti kẹ́kọ̀ọ́ lára yí pé àbí dákọ̀ọ́lá àlẹ́ yìí kí èèyàn wọlé tàbátí àlá síbẹ̀ ẹni tí ń wọlé àìhà rẹ̀ dáa ẹni tá lọ bá náà àìhà ni ìrísí ẹni tí a lọ pàdé ń tọ́wọlé náà sọ́dọ̀ wa náà ìṣesí ẹ̀ aṣọ tọ́wọ̀ dáa ó dírẹ́sì dáa ayé ibi tá a ti bá pàdé náà wọ́n tún dírẹ́sì wọ́n tún. nígbà tí wọ́n wọ wọ́n ní àlá Yusuf ahmed kì ṣe kọ́sìrò wọn ní ti palace gan níbi tí anábì Yusuf ti lọ pàdé wọn ní àbáwọ̀lù àti wọ́n ló fi yá pé wọ́n dírẹ́sì ibẹ̀ gan kalẹ̀ pé ibi tá àkọ́kọ́ reception àkọ́kọ́ rẹ̀ wọ́n kọ́ sí ayẹyẹ iná pé welcome address kátó wá máa lọ papọ̀ lọ sí inú olùpàdé wọ́n ní wọ́n address ibẹ̀ ayà ìfìyà pé wọ́n tún bẹ̀ sí tí wọ́n fi pàdé ànábẹ̀wà Yakub ayé sọ̀rọ̀ ẹni tí ń sunkún lánàá ọdẹ̀ tí rẹ̀yìn lónìí padà ọ̀rọ̀ nígbà tí ànábì Yakub kọ́kọ́ rí torí akẹ́kọ̀ọ́ kan pé ẹni tọ́wá albashiru tànà àbí tó lọ fún ànábì wa Yakubu alayhi salatu wassalam tó lọ fásọ nù wọ́n lójú tí wọ́n fi rí ìnà padà nígbà tó nù wọ́n lójú tí wọ́n dá wa lójú pé ànábì Yakubu béèrè information lọ́wọ́ ẹ̀ nínú àwọn information tí ànábì Yakubu béèrè lọ́wọ́ Bashiru yẹn yẹn kìí ṣe Bashiru o Bashir kìí ṣe Bashiru Bashir Bashiru àìjẹta ànábì Yakubu béèrè pé bóò ni ẹni tẹ́ rí bóò lórí wọ́n lọ sọ wípé ọmọ rẹ̀ ti di ọba o arábì akúbù ní ọba kílẹ̀ wọn kí a ní àfọba sí orí nǹkan kí ní ìfọba sí ó ti mọ̀ pé ìjọba máa kó báyìí ààbájọba ah, ah, yóò jẹjẹ kú jẹ mọ́ hmm. bó ti wulẹ̀ orí

gbogbo ọba lórí báyẹn wọ́n kà burú ju àwọn lọ ní rikam ni wọ́n á ní burú Sudan wọ́n rí àkóbọ̀ wọn sọ wípé ọba ti jẹ́ ọba bó lọ́wọ́ á jẹ́ irú ọba àwọlélẹ́hùn èmi ọ̀bẹ ànábì ọlọ́run lèmi fi ọ jẹ́ irú ọba àwọwà ìpìlẹ̀ ti lẹ́pà àwọn ànábì ọlọ́run yìí jọba ẹ̀yin àfáà ẹ̀ máa gbọ́ yẹn náà ẹ̀yin tẹ́ tójú kò ṣèlú ẹ ti kú ní ibi tọ́lọ̀ ọ̀rọ̀ yìí ti ẹ̀dí kó mẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn náà fẹ́ di kíní ẹ̀yìn náà fẹ́ dàwó ẹ̀fù òṣèlú lè fáwọn òṣèlú ṣèlú ẹ̀yìn náà máa ṣòṣèlú ẹ̀sìn tí náà sọ tọ́ bá ti wọ ọbẹ̀ tí ọ bà jẹ́ ò ní wálé dáa ò lè dé láyọ̀ dáadáa ààyà ọlọ lórí rẹ̀ hadith ọlọ lórí rẹ̀ ìsinlẹ̀ ọ̀hún ọlọ lára rẹ̀ ìjẹni ọlọ́ngán máa bọ́kù lára rẹ̀ díẹ̀ ó sì sì arábìnrin àkóbọ̀ ń sọ pé bó lọ́ra jẹ́ bó ló ṣe jẹ́ bó ló ṣe jẹ́ ìwọ ọkùnrin olóòtìdọba ọba kíni ń wá ní ọ̀fẹ́ mẹ́rin lọ́jọba ó dà náà bí ọlọ́run kọ́ máa ṣiṣẹ́ ọlọ́run lèmi fẹ́ wọ́n ní bàbá wa bí léèrè pé ìwọ Bashir sí ẹ̀sìn wo ni wọ́n ń sìn gbà náà ẹ̀sìn rẹ̀ náà ni o kódà on preach ó sì ń ṣàdúrà ó sì ń ṣe dáadáa bàbá wa ní alhamdulillah ń tó ń wá ó pé ọlọ́nkà tó ń fi ìjọba ṣe ìnìlórí ẹ̀rà fún un tó ń ti bẹ́ẹ̀ náà rúbà wọ́n ẹnìkan kó eh, eh, eh, ìjọba má ìjẹ́ ànábì ọlọ́run ká má tẹ̀sí ẹ̀wò kọ́mọ́tọ̀wò yọ́tọ̀ jẹ́ ẹ̀wò ànábì ọlọ́run tó lè lẹ́wò kò sí wá ọlọ́run ló fún nítorí di eléyìn ànábì wa Yakub alayhi salatu wa salam wọ́n wọlé ànábì Yakubu wọlé wọ́n wọlé síbi tí ànábì wa Yusufu ti fẹ́ pàdé wọn ní àbáwọ̀ ìlú Misir nígbàtọ́ wọlé síbẹ̀ tán àti Yakubu àti gbogbo àwọn tí wọ́n kú lọ́wọ́ kí lànábì Yusufu wá kọ́kọ́ ṣe àwọn VIP nù àwọn VIP nílẹ̀ wá ń bí ní ìsànà ilẹ̀ yìí àbáwọ̀ yìí yìí àbáwọ̀ yìí àwọn vip náà àwọn tó jẹ́ sí pé special guest ọkọ̀kọ́ yẹn jú àwọn ilé ìtànà ẹ̀yìn ẹ̀dùn náà wọ̀ ẹ̀dùn náà ẹ̀dùn náà ẹjẹ́ kọ́kọ́ yẹn jú àwọn ọ̀làjú nìyẹn o má sí àwọn àlejò rẹ bákan náà bí wọ́n bá ṣe tó bẹ́ẹ̀ náà bí wọ́n bá ṣe tó bẹ́ẹ̀ ní sí wọn á wá ilé ìhì àbẹ̀wọ̀nyìmá wọ́n kọ́kọ́ mú àwọn bàbá àti ẹ̀yìn náà gbé yọ́yá ẹ̀ má bọ̀ á wá nù lẹ́yìn àgbà náà ẹ̀yin yòókù ẹ̀yin yòókù ń dáwé fún yín ni pé wá sọ pé ẹ̀rẹ́yìn yòókù ń dá fi ti àlejò tí ní pé ó dìkò ló mẹ́sọ̀rọ̀ wọlé ẹ wọlé èèyàn mélòó ni wà àwọn ṣe láàrin èèyàn eighty èèyàn méjì náà ni ọ̀rọ̀ bàbá tiẹ̀ kó àwọn àgbọ̀n rẹ̀ àti gbogbo àwọn yòókù ọ̀rọ̀ wọn pọ̀ ni orí yòókù àti ẹ̀gbọ́n o àti gbogbo ẹ̀yàn bí yòókù àtàwọn ọmọ ọmọ o ọwọ́ àtọ̀ fún pé ó dẹ́kọ̀ olówó mi sẹ̀rọ̀ ẹ̀wọ̀ hmm, wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé ń bẹ̀yẹn náà sọ fún ọ pé ó yẹ já lọ nígbà tó ṣe ìwáwù bàbá tán tán ní wàá gbéra ọba sọ fún ọ pé ah, gbogbo ẹ̀yin náà ti kíni o ẹ̀ka lọ ó dúpọ̀ olówó mi sọ̀rọ̀ ẹ máa wọlé lọ. ó ní ẹwọ mísírì gbogbo yín láì rẹ nìkan kan sílẹ̀ ah insha Allah mọ́fọ́lọ́hún wà lùbáríkà lórí ẹ̀ information آمنين wọ́n ní ẹwọ olílẹ̀ ń tó fọkànbalẹ̀ ìlú mísírà gan fọkànbalẹ̀ fún ẹ̀ tẹ́lẹ̀ tí a bá ní ìyàwó wọlé lẹ́ntọ́ fọkànbalẹ̀ ní pé ààmì ní kò sí wàhálà wọn ò ní kidnap yín bẹ́ kò sí lè mísírà nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ìjọba Yusuf ní kéde wọ nàìjíríà mímìkan ò ní mìíràn ní airport gan wọ́n ti mú ọkọ̀ máa yọ àwò pé bóun ti ẹ̀ ṣe ìyẹn ni pé iṣẹ́ ń bẹ lọ́rùn ẹ̀yin ìjọba ẹ̀yin tẹ̀sẹ̀ ń gba tẹ̀sẹ̀ ń wẹ̀wú ẹ̀ yìí ayì ìṣẹ̀lẹ̀ gbà níjò lẹ́yìn náà lè sọ fún apé ó tó kò ló nàìjíríà àmì nìyẹn ẹ wọlé sí nàìjíríà ìlú àlàáfíà lẹ́wọ̀ níjò lẹ́yìn lè anábì Yusuf kọ́nfàmù pé ìlú mi mo mójútó Amini na ẹfẹ́ na mú ẹ̀ṣẹ̀kíni ẹ̀rì mú, amini na ẹfẹ́ tọ́jú ara ẹ̀rì tọ́jú, wẹ́dà ọwọ́ ìyẹn lọ́fà tó bọ́ jẹ́ sí pé wọ́n tẹ̀ta gbólóhùn àmì ní ìnàmbẹ̀ ó ti kò lówó mísọ́rọ̀ ẹ máa wọlé lọ àmì ní ìfọkànbalẹ̀ gbogbo nǹkan tí yàn fi sáyé ẹ̀bà ń bẹ̀ wọ́n nílùú tí ọba tí amúnú ń bẹ̀ àyàn máa kókó ń bẹ̀ ni o tí ọba tí fọkànbalẹ̀ ń bẹ̀ security wọ́n máa kókó ń bẹ̀ ni lọ lọ sí àráífà kọ lọ departure ó rí departure bó ṣe ó rí mélòó ṣe kún bẹ́ẹ̀ lábá àráìfù wúrúwúrú báyìí làwọn rí ń bẹ́ wúrúwúrú báyìí nìyẹn mélòó ṣùgbọ́n lọ departure yóò kódà wúrú tó máa mú ẹ̀mẹ́ gba tí èsì ọ̀bà tó kápá yẹn gbogbo èèyàn yìí ẹni ní ìwá tó sọ pé òun náà sáti ẹ̀fẹ́ wo bẹ́ẹ̀ sí máa lọ òun náà wo bẹ́ẹ̀ sí ń lọ òun náà máa bẹ lọ́n pé kóun náà kú ní <laughs> nàìjíríà yìí mo bẹ́ẹ̀ nìkan wọ plane ní ìgbà kan tí mo jáde bóyá ìjẹmọ yàrá báyìí tó bí àyàrá mọ̀ wọ̀n jẹ́ ó lóun lọ sí Eh, amẹ́ríkà ọmọ yíbò ní ẹjọba nàìjíríà ọlọ́run tákàrà rápẹ́ gbẹ̀mí ló jókòó sí so kọ̀ wá travel yìí kò gún plane rí first time ẹ̀rìn musa ti sáà ń wò mí lẹ́yìn ẹ̀mẹ́wàá sá pé pé mo á fura àti àbáyé ti rí àwọn jẹ́jẹ́ sí báyìí ó ti máa wáyé pé ah, pé kò kọ̀mọ bẹ́ẹ̀ ti dé kọ̀mọ bí wọ́n ti gbóúnjẹ fún wa kọ̀mọ bí tí àwọn gbé tí àwọn máa ti yọ tébù síwájú tí ó ti gbóúnjẹ síbẹ̀ kọ̀ máa bí yàn ṣe tẹ̀ sí iná tó wà lókè kí èsì bá pọ̀ jù bó ti máa reduce ẹ̀ ẹ̀ bá fẹ́ máa wo fíìmù àwọn tẹ́ máa wo fíìmù lórí àjò <laughs> àwọn bí wọ́n ti máa wo fíìmù lọ́wọ́ fẹ́ gbé fóòmù tó kàn sí lọ́wọ́ bọ́fẹ́ wo bọ́yá eh, plane tí ń mú bó ti ń lọ lónìí atẹ́gùn bó ti ń kọjá àlùkọ̀ kan ó ti kọjá àbàdàn ó ti kọjá Kaduna ó ti kọjá kínní ó ti dé Chad ó ti dé kínní kan yóò máa wò ó kọ̀mọ́ bí ó ti máa ṣe wọ́n á wò báwọn nígbà mọ́ á rí táwọn náà bá ti rí báwọn èèyàn sá filẹ̀ náà ni èèyàn sọ pé sí ràn ọ́ lọ́wọ́ kọ́ máa ń sọ̀tì ẹ̀ pẹ̀lú mi tí ọ̀ máa ṣe yóò tán pé òun máa ṣe fún mọ́ ọ́ ṣe need ó ní I need your service ọ̀rọ̀ mi ìdí kí n sáà fún mi ha mo ní mo wà fún gbogbo tó bá fẹ́ kọ́ bèèrè tó bá ń bèèrè nǹkan tó èmi náà wá láǹfààní láti bí léèrè pé kí lòun wá lọ amẹ́ríkà gan ah, ó ní mo sì tún bèèrè pé ẹ̀sán bá lọ́wọ́ ó ní ìwojú òun mo ní àmọ́ ah, owó dẹ́rẹ̀ ó ní sí kí wọ́n máa jì àkú ní ẹ̀fẹ́ ní mo ní subhanallah mi ò wúlẹ̀ kọ́mẹ́ǹtì lórí ẹ̀ mo rí pé bí nàìjíríà ṣe rí lọ́jẹ́ kó fi sọ̀rọ̀ bá wọn ó ní sí kí wọ́n jì àkú ẹ̀yìn ni pé mo tó rí kan ní àbújá ní nǹkan bí oṣù kan sísẹ̀ tí mo kan bí ọ̀sẹ̀ mẹ́ta sí kan ẹ̀ ọ ọmọ àbàdàn ni ẹ̀yìn ará àbàdàn ẹ̀ ọmọ àbàdàn ni o ọ̀rẹ́ mi tó sí mọ́tò gbé mi ọ wá ń gbé mi bọ̀ wá síbi tí mo ń lọ láti airport níwọ̀n tá ń gbé mi bọ̀ wá lójú ọ̀nà instead kó ń gbé mi lọ síbi tí mo ń lọ straight ó ní ẹ̀dá kan ẹ̀sà ọlọ́mọ káwọn àtọ́ ti dágúnlẹ̀ ní ọ́fíìsì òun fẹ́ dákun òun fẹ́ kí òun òun fi mọ́tò òun gbé ìgbé kan wọn kọ́ mọ́jẹ̀ fún nìkan ní ọwà lọ ní ibi sí mìíràn bàbá lọ lẹ́bàá gbé ọmọ bá jókòó lẹ́yìn ó di pàpàpà báyìí ó sì pa mo sáré pé ń wò ní àtọ́dá mọ ẹ̀yìn òsì má wọ́n máa ń lọ lójú ọ̀nà ọ̀sán òun sà mọ̀ pẹ́ tó tó bí ten twenty minutes ó ní six minutes ó lẹ́yìn ní Dr. Fadil mo ní ṣe bọ́ọ̀lù ṣe ojú ìjójú ọ̀ntàn olóhùn yín gan nìyí nígbà mọ́ sọ̀rọ̀ tó lóhun ní gan ni àmúlémi ah, náà ni ok kí làwọn abẹ́ sọ àti tó wá sí láti bí ọjọ́ mẹ́ta ní Àbújá ni pé ó wá fún interview visa Amẹ́ríkà náà ọjọ́ yẹn ó wá bọ́ sí ọjọ́ tí mi débẹ̀ náà lọ bọ́ sí fún mo sáré pé sàn dunnú sàn fara sàn rẹ́rìn sàn ti pé ah mami gan wọn ò sì sọ fún wa dájú lòun kọ́kọ́ máa sọ fún náà nǹkan mo sọ kí ni ń tẹ́lẹ̀ ẹni tó wá gbé máa sọ pé òun tó ń wá yìí òun tó ń gbé mi lọ́wọ́ yìí òun ti lé fíìsà amẹ́ríkà tó ẹ̀ mẹ́jọ tí ọ̀bọ̀ sí wọ́n lẹ̀ kan náà lọ́mọ yìí sí fún ẹ̀ ló sì pa ló ló kò gbé fún agent kankan ó yàn lọ́wọ́ sí ọmọ yẹn mo bá ní mo ní ah, kí lórúkọ ọ̀dà orúkọ rẹ̀ mo mùsùlùmí mo ní ah bóò ló ti wá máa tẹ̀sìn bẹ́ẹ̀ báyìí ah ó ní <laughs> ó ní ọ̀rẹ́ ẹ̀hún kan bẹ lọ́hùn tó ti dọ́hùn pẹ̀lú pé olóhùn ṣiṣẹ́ gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan tó fún yẹn bísà yẹn ó ṣùgbọ́n òun níyàwó ń lọ́mọ ó ní kọ̀ka ó ní ìyà gidi ni olóhùn ẹ̀hún tí wọ́n ń bẹ lọ́hùn yẹn ó yàtọ̀ fún òun pé nígbà tó sọ pé ó ti bọ́ sí òun ti fún bísà yẹn wọ́n sọ fún yín pé ó pè òun pé ó bọ́ kúrò nínú pé ó ní bóò tí ẹ̀ kọ́lé dọ́ọ̀ra ká ó ní pé ibi ọ̀pá ọ́ kò sí lamẹ́ríkà olóhùn sọ bá ń fún olóhùn pé bóun ọ̀bá rí nǹkan kan mú wálé gan tó pé tóun jẹ oúnjẹ lásìkò tó yẹ kó wọn jẹ lọ olóhùn <laughs> ti tó òun ó níyà bíbá ìpọ̀ eléyìí rẹ̀ dẹ̀ ní bẹ́ bá tún rí ẹ̀sìn ọ̀wọ̀ bọ́lọ́lá ni torí pé ọtọ́ kì í tó gbogbo ẹ̀ ojú ẹ̀dá ó tún lo gíláàsì ìsẹ̀ ìgbẹ́ tó lóla gíláàsì ìsojú ọ ti jẹun yóò nìyẹn. Ah. ǹjẹ́ o làwọn ó tó gòkè débẹ̀ ọ̀hún tí àwa náà ó lè sọ gọ́ọ̀mẹ̀ntì ní sọ̀rọ̀ yóò anábì Yusuf ní ojúkú ló ń ní sọ̀rọ̀ bẹ́lẹ̀ jù fẹ́ wá ọ̀gán tí èsì gọ́ọ̀mẹ́ntì gan wá sádùúgbò rẹ̀ tó o sì mọ̀ fó ti kọ́lé tó gbè sílẹ̀ tó tún fún ní ọlọ́pàá ó tún fún ní civil defense ẹ̀rú tó máa bọ̀ wọ́n sọ fún ọpẹ́ wà ní móòlù mo wá fà àwọn èèyàn pẹ̀lú èmi wá mo pretend mo fẹ́ wò kíní ìṣẹ̀lẹ̀ nínú òlò ó sì dá kíyàn máa ṣe báwọn àbá ṣèdí ọmọ eré gbé bò ní bàbá ìṣeré bẹ́ẹ̀ ni ọmọ ti ń lọ mo ní ọ̀rẹ́ mi mo ní àwọn èyí ọmọ wà pẹ̀lú ẹ̀ mo ní mi fẹ́ mí ìsìn máwọn èèyàn mo fẹ́ wo kíní ìṣẹ̀lẹ̀ mo fẹ́ mọ kíní tó bá fẹ́ mọ kíní bẹ́ẹ̀ lù lọ sọ́jà abẹ lọ́wọ́ rú wọn ti ń bẹ́ẹ̀ ní òlú yẹn àwọn onímọ̀ yẹn sọ bá fún kọ́ wá máa rìn kiri ń bẹ́ bí ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún níbẹ̀ ló ti mọ bí wọ́n ṣe irú àwọn èèyàn tí ń bẹ lọ́jà ní ojú wèrè torí kò sí ìrántí òní wá sọ́jà tọ́ nígbà tí mo bá wà láàrin àwọn kan mo wá dúró ó tó èèyàn mẹ́ta tó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n já wọn máa ṣe di pàpàpà táwọn náà bí wọ́n sàn pé boys ni wọ́n wọ́n ní sàgbàlagbà táwọn náà wọ sọ jáyéjáyé yẹn wọ́n náà máa sọ àwọn jáyéjáyé ọmọ kéékèèké àwọn ọmọ tí wọ́n máa ń segin ìkánu wá ní ah, ọbẹ̀rẹ̀ ó pè èèyàn funfun ní kíni ó ní kóhùn sí rẹ̀ ní ìdígbé aláàmì kì í sọ̀rọ̀ wọ́n ní ó kù sí mọ́bílà ń wọ́n sọ ti ẹ̀tàn mo ní wàán mo tó rìn kiri mo tó ń pa mo tó rú máa wọn kan mo láti pé náà mú ọ̀la wà àwọn tó wọ́n fẹ́ gba wọ́n fẹ́ sanwó ni mo ní kò ní òdó sí àwọn bí wọ́n ti fẹ́ sanwó mo fẹ́ mọ̀ náà nìyẹn mo fẹ́ mọ̀ kí lọ máa tún dé wọn ti mọ̀ pé àwọn kò gbélé gbé ń bẹ́ ń ta fún wa pé ọba lọ́fẹ́ di gbé wọn ni wọ́n gbẹ̀ ní ẹ̀fọn ọ̀rọ̀ ẹni tí ń gbọ́mọ̀ àmà ògbóhùn lè jẹ́ àwọn èèyàn wa gbé ọba bá dán òwò ẹ̀mí rẹ̀ ọgbọ̀n jọ náà ni <laughs> ẹ̀mí rẹ̀ ó ti kí ni rẹ̀ ọgbọ̀n jọ náà ni èyí tí ọlọ́pàá tó wọṣọ nìkan là ń gbé kiri tí a bá ti lálejò àwọn gbèmí náà ti ṣe wọn pọ̀ nínú bí dáńlọ wọn ti débẹ̀ wọn ti máa fi mú fúnlẹ̀ pé ní kankan ká ní kú níjọba bá ní mímú ẹni tó sọ̀rọ̀ yẹn kọ́ yọ́sọ̀nà ibi tí nàìjíríà ti lágbára dé nìyẹn ọ sọ síta ni àwọn tí wọn tún rẹ́rìn ibi àá dọ́là sàmà àbàlọ owó ilé gbèsè náírà mọ ẹnì kejì náà tún kọjá àwọn míì tún kọjá àwọn ní àá kí lè sí wàhálà ìrọ́nà ní ogbó káwọn ògbé e? ẹnì kejì tún sọ sílùú wa làwa wà yìí ẹ̀yìn ìjọba wa jọmọ́ hmm. kí èèyàn sọ bá ní àárín ọjà tá a mọ̀ pé àwọn èèyàn gidi mẹ́wàá ra nǹkan níbẹ̀ kọsọ̀ báwọn tí ò yọ sọ mo wò báyìí ká ní pé mo mú fún lọ́wọ́ ní mbàsínàpù ẹ̀mbáyàwó rẹ̀ eléyìí ẹ̀ ń tá àmà rìpọ́tù fún ìmọ̀ lọ́wọ́ tó rìpọ́tù gọ́ọ̀mẹ̀ntì náà wọ́n bù kílẹ̀ rí rẹ̀ nìsín pé ẹ̀wọ̀ nǹkan àwọn ẹlẹ́wọ̀n níyàn bẹ̀ yẹn ẹnìkan bú jamiu islamiyya nínú ọ̀rọ̀ rẹ̀ kan tó lọ sọ́ńkọ́tọ̀ onínú jamiu islamiyya ọláwọn súdẹ́ǹtì kan àti àmà fi ṣe jasus alálàánú ó ní abá fi lọ̀hún náà ń bá takò pé kí lọ́wọ́n ṣe owó ṣe ó ní gbogbo àwọn tí a máa ń ṣe olófòfó ni wọ́n wọ́n ṣe ènìyàn gidi ọ̀tá ìsìláàmù ni wọ́n ọ̀tá ìlọsíwájú ni wọ́n ẹrú ọba ni wọ́n kankan mo wò báyìí mo ní rí rẹ̀ ò pé ọmọ tí ó ń pè ìjọba gbogbo àwọn ibi ní asu yunifásitì tó wà ń bẹ̀ kò sí department kankan tí ń bẹ́nu university ọ̀yẹ́ kí àwọn aṣojú ìjọba wà mẹ́ ní hàn ní student kò sí department kankan nínú tí ó jẹ́ tó jẹ́ campus tó jẹ́ àbíkẹ́lẹ́ ń pè faculty kọ̀ọ̀kan tó wà nínú kí n tí ò ní gbọ́dọ̀ mọ́sí yọ wà lọ́jà ẹjẹ́ àfòṣogbo ṣàpèjúwe àbíwò tàbí ìbàdàn lápèjúwe àti ìbàdàn ṣàpèjúwe ìlú ńlá nìbàdàn tí orí wo ròdù tí máa rọ̀ sí yẹn àwọn tẹ́ńgọmọ́rí wá ọlọ́kadà wọ́n mú wọn tí wọ́n máa lò wọn yọ́ kà máa ṣe bí alọ́kadà àwọn náà wọ́sọ tó dọ̀tí kì dẹ̀ sọ ma ìbíbà ìnfọ́máǹtì ń ṣiṣẹ́ ń táwọn ń ṣe lọ́dọ̀ wá ń bà ẹ̀rẹ́ tí ó bá dojú ẹni tí ó bá kó bá wọn nìkan ní ń sọ wọn ò bá wá sọ ẹni tí ó kò bẹ́mi àwọn aráàlú mọ́ kí èèyàn sọ̀rọ̀ bá ń jáde síbẹ̀ náà láti sọ pé ó ti kò ló nàìjíríà ń ṣe àlọ́ àmì bọ́ bá fẹ́ wọlé gan bọ́ bá tíráàbù jáde tó bá fẹ́ wọlé ọ fẹ́ máa wò pé sí lù mí mo sì fẹ́ wọ àbí tó ń lù gbégbé ló tó máa bọ̀ ọ́ a tún ti débi wàhálà ẹnìkan wà ní Benin Republic ń bẹ̀ yẹn ẹ máa wá kí wọn bíbá ìjọba àwa náà ẹ kẹ́ ẹ mọ̀ ìyàwó ẹ̀ wá lè kí wọn bíbá ó ń kẹ́kọ̀ọ́ mẹ́ mo máa ń bá ń fa àwọn ọ̀rọ̀ kan bákan bákan wọ̀lá ẹni àwọn Benin Republic mélòó ni ní abẹ́rẹ́ Nàìjíríà kò fẹ́ tó stéètì kan lọ́dọ̀ wa nílẹ̀ ẹ máa ń tọ́sán pa Benin Republic ah oníṣògbọ́n ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ onítẹ̀yìn bá ń lọ táwọn bá ń lọ bá ń ti ń lọ ní ọ̀nà bọ́dà ọ̀nà Abẹ́òkúta làwọn máa ń gbà lọ táwọn bá ti kọjá eh, ìlú ti Nàìjíríà báyìí táwọn bá wọnú ààlà ìlú Benin ọlá àwọn oṣù mẹ́kàn ọkàn balẹ̀ báyìí ọlá àwọn inú gbó ń bẹ̀ dáadáa tí ò sí wàhálà òun ẹ̀rù ń bọ̀ ọmọ ni pé tí èsì pé ẹ̀rù ń bẹ lọ́rùn yín gan níjú lẹ́yìn náà lè sọ pé olùkòló nàìjíríà àmìnì níjú lẹ́tò sọ anábì Yusuf sọ fáwọn ará ilé tí wọ́n dé pé ìlú mi mórí tò mórí ṣe ó ní ó sì ṣe ìlú di pé àmìnì náà kò ìjọba ìsùn máa gbọ́ bá wọn. ìjọba ìsùn. àwọn police station ti wá máa ń sùn gan. aláì tó bá jẹ́ sí pé lù gidi ni o police station bọ́lọ̀ sùn. wọ́n pín ní duty nínà eight hours eight hours bó ti bọ́lọ̀ rí nìyẹn ibẹ̀ bọ́lọ̀ máa dó sam kò bọ́ bọ́lọ̀ sùn lórí tébù kakọ́ gbórílé tébù pé mo gbórílé tébù náà ọmọ mọ́nìtàn kàtí ńlọ àwọn kámẹ́rà tí ó máa jẹ́ kí wọ́n máa kí ní lọ kí ní ń bọ̀ àìsùn díẹ̀ lọ́ba dé airport ní ìsìn gan lọ́ba ti tó pé ọwọ́ alẹ́ ẹ̀rọ máa bọ̀ ní airport tó yẹ pé alẹ́ gan ni ìrìn àjò gan dùn jù láwọn ìlú mìíràn tó bá dé gáràjì tí ọ̀dọ̀ tó bá mi báyìí lọ́ba ti ń débi aago mẹ́rin rọ̀lẹ́ márùn rọ̀lẹ́ báyìí sọ́ọ́lẹ̀ lọ́wọ́ tó bá ń débi aago mẹ́fà ò lè rọ́kọ̀ bẹ́ẹ̀ mọ́ torí pé kò sí fọkànbalẹ̀ ilé oúnjẹ tí èèyàn ti ń ta oúnjẹ twenty four hours lẹ́ẹ̀kan máa ń sì bí ọba ti ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ nínú òwò làwà nísìn àbí sọ supermarket kan ní ìṣẹ́ twenty four hours ti ń bọ̀ ilé ògùn wọn ní jẹ́ 24 hours tẹ́rí pé nǹkan ti ṣe wá kálẹ̀ èèyàn mọ́yà ní aago méjìlá òru tó jẹ́ sí pé ògùn kan wà tó gbọ́dọ̀ lò láago méjìlá ń saago kan tí ọba ti lẹ̀ mí ló ti kí ni yọ bọ̀ àwọn àrí pharmacy tá a sọ sáré ògùn lọ́dọ̀ tẹ́rí pé nǹkan ti ṣe wá èèyàn làwọn àìsàn ẹranko ẹranko làmá bá gbé pé bọ́bá bọ́bá bá wẹ̀kọ́ òkú bọ́bá sì wẹ̀kọ́ òye ṣùgbọ́n èèyàn ẹ̀mí nínú sẹ̀rí àìsàn àyè ló jẹ́ ká máa sọ fún wa o ẹ̀yin tẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ ń débẹ̀ ẹ múra o ọlọ́run fún ìlara mọ́ o àwa dáwùrù tí a ní pé a ṣàdúrà fún yín a sì máa bẹ lọ́run fún yín ṣùgbọ́n yìí náà ní kan sì dé tó torí pé àdúrà ò lè gbà tọ́ọ̀ bá lo àdúrà gẹ́gẹ́ bí àti lè láàyè tí ọlọ́run ti lè gbàdúrà tààrù fọ́lọ́mọ́ ká márùn tí bí kára wà náà nẹ́sì gbogbo adájókòó aláwẹ̀ ni ti dẹnu ìlú nàìjíríà ọlọ́mbà yusuf sọ fún wa pé wọlé ìlú ayọ̀ ìlú oríire ìlú gbòkún ìlú tí mo ti tún ṣe ẹ̀yin náà wá darapọ̀ máwọn olóríire nílùú mi. ọ̀lẹ́kùnrin mi sọ ìlú ṣáà ọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ yóò tó kò lówó mi sọ̀rọ̀ àmì ní ìnà insha Allah ọwọ́ ní ó dúkò lówó mísọ́rọ̀ ọwá kí ń ṣe àlọ́bọ̀ láàrin torí pé àmì nínú agbára ti ẹ̀gbọ́n ọ̀ka lọ́jà sọ pé gbogbo ń taari àṣẹ náà àtúnkò lọ́bọ́lọ̀ náà ó lè sọ pé ó dúkò lówó mísọ́rọ̀ àmì nínú ṣùgbọ́n dá lójú pò ń ti túlù yẹn sí ó sì fọkàn balẹ̀ pé ẹnìkan àní wọ ọbẹ̀ kọ́mọ̀rì ti ẹ̀mú dáadáa kò mẹ́ bí bá a ti ń sọ yìí àwọn tó lọ mísọ́rọ̀ àmì láàrin èmi náà délẹ̀ dáadáa sí iṣẹ́ kan sí iṣẹ́ mi sí iṣẹ́ mẹ́ta tọ́ba nípa wá ti akọjá ń bẹ̀ ní tiẹ̀ mọ iye nọ́mbà akọjá ń bẹ̀ ṣùgbọ́n pé mo wọ bẹ̀ mi náà débẹ̀ dáadáa ṣùgbọ́n pé akọjá ń bẹ̀ mọ nọ́mbà mo tiẹ̀ mọ́ láti kí n gbà bẹ̀ mo bá lọ bìtàn mi ti à àwọn kankan wà mẹ́tì máa wù mí pọ̀ àwọn kankan wà mí ní Egypt máa wù mí tí máa wù mí ju àwọn ìlú yòókù tá a máa gba transit lọ ẹni àléébù wọn táwọn èèyàn wa máa sọ pé plane mọ́ kéré àwọn tó bá tóbi mo lè ní òtítọ́ bí mi lọ́rùn ọ̀rẹ́ mi kan ń jẹ́ àgọ́ Egypt àwọn ènìyàn kárùn kún jọba ẹ̀yìn tẹ́ tóbi lẹ́ ń jọba hùn àwa èyí tá àlẹ́ran lára ẹ̀yìn yìí ọgbà mi kó yọ tún sòmí <laughs> òótọ́ dẹ̀ ní pléènì wọn ìtóbi tó wá bẹ́ẹ̀ lọ́bẹ̀ kókò kò báyìí bíbá tó ń lọ Àbújá sí Èkó kankan ní pléènì tí wọ́n fi pín in lọ Egypt wọ́n ní nílá o kọ́ mọ́rùn fún mọ̀ bú wọn ṣùgbọ́n bóyá àwọn òlérò tó ń kan lọ́dọ̀ wa ní àti ń kó kékeré wa tó Egypt arábí Yusuf tún bẹ̀sẹ̀ ṣùgbọ́n tún wá gbé sọ́lọ̀ ọlọ́run pé bí mo ṣe ṣètò tí mo fi ámúnà bẹ̀sẹ̀ ọwọ́ ọlọ́run ló tún wá alẹ́ ní ẹwọ́ ilé ìgọ́lọ̀ ó yí padà hmm. ó yà fi ń ṣàlá òṣìbẹ̀ torí pé information wà látàkó ìní sáà ìlú ذلك غدا torí pé ìlú mísírà tẹ́lẹ́ká wà yìí kìí sùn nínú kan wọ́n máa lú lọ ní ọ̀rọ̀ tí wọ́n tẹ̀sọ́ yìí tí nǹkan kan bá sí wọ́n lẹ́yìn bí oṣù kan wọ́n pè é Yusuf ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ mọ́ o wọ́n lọ sọ lánàá pé ó dé kò lóhun wọ́n lọ ní ó dúkò lómi sọ́rọ̀ àmì nínú àlànà káníkùn òfin ṣáàlá òsì wọ́n lọ sọ́rọ̀ àmì nínú orí kan sí mi ò sọ́rọ̀ rẹ̀ wájọ́ ara kò sí nínú àwọn eighty something sí ninety tó kó lọ́wọ́ yẹn ẹlẹ́nu gbọ́dọ̀ gbọ́dọ̀ wà náà abara faramori jẹ́ gbọ́dọ̀ wà náà àbíbò ní ẹ̀rọ ń tẹ̀m̀bẹ̀lẹ̀ fún gbọ́dọ̀ kan wà náà wọn ẹni tí ọmọ iye orí gbọ́dọ̀ wà náà wọn ẹni tí ò ní appreciate gbọ́dọ̀ wà náà wọn bí ọba fẹsẹ̀ kọ báyìí látàn ibi òun ní òṣìwò lẹ̀ tó fẹsẹ̀ kọ yọ pé Yusuf sọ pé ó tó kó lówó mr insha allah ẹgbẹ́ olóyún bẹ́ẹ̀ fún wa alábi Yusuf ya fi ń ṣe aláwọ̀ tó bá ti wá sọ wípé ọfẹ́sẹ̀ kọ́ nítorí lè fi tó wulẹ̀ dáadáa wọ́n lóun wulẹ̀ dáadáa fà mo ti ní ń ṣe aláwọ̀ sí ìbí náà sọ pé jásí máa ń pé dandan bí ó ti rí mo ti ní ń ṣe aláwọ̀ sí bẹ̀ tọ́ eléhùn báwọn bí anábìwá Yusuf alẹ́sọ̀rọ̀ sàlám tí wọ́n ti wẹ́rẹ́kọ́ àwọn bàbá wọn àti gbogbo àwọn ará ilé wọn lápapọ̀ nìyẹn àwọn náà wá wọlé wọ́n á mú wọn wọlé lọ báwo wọ́n ti wá ṣèjọba gbígbé wọn àti lílo wọn àti jẹun àti mímu wọn nígbà tí máa mọ̀ pé ìjọba yìí sàn tí mo sọ fún yín wọ́n bọ́dọ̀ ti àárín ìdílé tí wọ́n gbé fún wa èèyàn bíi 90 wọ́n bọ́dọ̀ wà ilé wọ́n sì tó wọ́lọ̀ máa list family ẹbí ẹbí ẹbí ìmọ̀ àti jẹ́ 90 yẹn bóyá family bóyá gbogbo family wọ́n lè má ju bíi 30 lọ 30 lọ lápẹ́jù tí wọ́n ti mọ̀ pé àyè táàtì ni wọ́n ti pín gẹ́gẹ́ bí nọ́mbà wọn bá ti pọ̀ tó ẹni tó jẹ́ kọ́ ọlọ́mọ méjì ni onírúlé tí wọ́n fún ọlọ́mọ mẹ́ta onírúlé tí wọ́n fún ọlọ́mọ mẹ́rin onírúlé tí wọ́n fún oníyàwó kan oníyàwó méjì onírúlé tí wọ́n fún gbogbo ilé ni gọ́ọ̀mẹ̀ntì ó ti fi kalẹ̀ ó jẹ́ máa sọ fún wa pé gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́dọ̀ sinmi láti máa sọ pé inú ṣẹ̀rí àti wọ́n nílò ká máa ṣàdúrà fún wa torí pé tí gọ́ọ̀mẹ̀ntì bá mara ẹ̀ níjọba má sùn má wo má ló kọ̀ tó jíṣẹ́ ìjọba ìbára àwa kálákóra wa jẹ́ yìí àwọn ọ̀gá lẹ́dọ́kù sí mi ààbì ẹlòmí ìráyè náà bá ṣe méjì jọ àlàrú bàbá yìí àánú ara ó sì máa ṣe mí pé eh, èèyàn mẹ́rin lára kó jọ gbogbo àwádára mẹ́rin àti 2000 náà lọ ni a sì sọ pé bóyá gbogbo 24 hours ní ọrùn wa lẹ́wà wákàtí mẹ́jọ kankan tó ń lò ní kí òun náà ní ní pàwákú lọ báyìí a máa ṣírò pé bò láti bò láti bò láti ẹ̀yẹn kọ̀ọ̀kan tó náà máa tẹ́ǹdì mítì òun náà máa pé wọ́n máa yá ni inú yóò sì kààyàn láyà báyìí pé bò inú ọba kààyàn láyà bá gbé wá bá ń báyìí wọn ó ti so yín ọkẹ ẹja ti báyìí lómi náà bá débẹ̀ ń bá bá wọn jókòó àkọ́kọ́ ní kọ́kọ́ sọ fún wa èmi ti mọ̀ pé iṣẹ́ ni tòyé bí náà tèmi náà bá yí kiri náà mà kọ́kọ́ sọ̀rọ̀ òwúrí fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ ayé náà tẹ́ máa ń gbọ́ mà kọ́kọ́ sọ̀rọ̀ òwúrí náà tí kọ́kọ́ ṣe tàkìfò fún wọn ní ìlé fún wọn kò ní bí bá ah, ìyẹn sọ̀rọ̀ darí àfa èèyàn sọ̀rọ̀ sí kíni gàrí ẹwà ní èèyàn tó wáyé sí pé gbogbo èèyàn wà lọ́wọ́ lóòjẹ́ pé tí ń wá pò tó bá jẹ́ sí pé torí àwọn ará ló fi ń wá wọn ò ní tó nǹkan hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ torí ayé ni ní ọmọ ìsọ pé kí gọ́ọ̀mẹ̀ntì ó rìdíùsì owó oṣù àwọn oníjọba yẹn láti mẹ́ni tó sírẹ́sì fẹ́ sàfù wa ọlọ́run sì mú bẹ́ẹ̀ wá tí wọ́n fi gbé gbé sí owó lẹ́kṣọ́rà yunifásitì ẹ̀rẹ́dẹ́jọ́ fẹ́ ti one million lé ọ̀pọ̀ gbogbo dá one million naira lóṣù kan ẹgbẹ́ àwọn náà máa gba one million naira lóṣù kan àbí five hundred thousand naira lóṣù kan kò sì sálà wá ń sì kankan jù táwọn àtàwọn àtàwọn náà ń gbà náà lọ ẹ̀rí wípé ẹni tó ní kan sí ní ọ̀sẹ̀ kínní ní ọ̀pọ̀ ọ̀fẹ́ olówó ní bọ́ bẹ̀rẹ̀ yìí torí kí olówó tí ó fi pè é náà owó bísínẹ́sì ni a sọ politics dà politics èdè ẹ̀sẹ̀ bísínẹ́sì nínú òfin ayé gan-an bẹ́ẹ̀ náà nínú òfin ṣẹ̀ríà Islam torí ìdí eléyìn anẹ́lùwà Yakub àríṣọ́nàtò wọ̀sánám wọ́n ti wá wọ ìlú àti gbogbo ayọ̀ ti kún ìdùnnú ti ayọ̀ báyìí àti rọ́mà àwa tí ẹ̀wà rí ti wọ́n wọ́n ní ẹ̀kọ́ wà bá Ah, kọ́ tẹríba fún tán ah, tó bá tẹríba fún tán ó rí pé wọn náà ṣe tiẹ̀ mẹ́ ṣùgbọ́n èyí tí ọ̀ tẹríba irọ́ ni o kò lè dá o ah, torí pé ẹ̀kọ́ tó wà ní ìfìyọ́ ayé pé bàyánmínú gbà fún Yusuf tán yẹnyẹn ọgbà fún tán yẹnyẹn bí ọ̀bá gbà fún tán ni kò lè dúró kò ní lè dúró bàbá gan ti máa ẹ̀gbọ́n rẹ̀ gan ti máa sọ pé wàhálà ilé ti pọ̀ jù aláwọn àǹtí kan àbí àwọn bọ́dà kan tó lọ́n fi ọjà fún wọn rí èmi ti kú nù wọn àwọn àbúrò wọn tẹ́ bá mú wọn lọ sọ́dọ̀ wọn báyìí ẹni tí wá ní píríncípù nílò òkèèrè tó wà tí ti mú òun kẹ́ńdẹ́ sọ pé ẹjẹ́ kìí wá bá mi ẹ̀ kọ mọ́ láníyàn rere pẹ̀lú tó náà lọ́mọ àti ẹ̀dútì láwọn èèyàn ti ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n lè má lò dídí ọdún kan lọ́dún fi já gbogbo àwọn tó wá já lẹ́yìn àǹtí yẹn àbí brọ́dà yẹn gbogbo àwọn tó já tí wọ́n sá tí wọ́n ṣe wọ́ra wọn tí wọ́n ti jàǹbá bí kò jíwẹ́ ìfowó ṣe nǹkan fún bísíǹsì ní ìyá yẹn gbogbo wọn kò sí nǹkan dáa fún mọ́nú mi ò mọ̀ ẹbí ni o ẹbí sàn pé àtàmọ̀tàn ẹbí wa mi ò mọ̀ mo wá ń wò pé wọ́n kàn sọ ìyá yẹn lẹ́nu ìyá gidi ajẹ́ sí pé ibi tí ń tẹ̀ wọ́n sí ibi tí ó ti dáa fún wọn nígbà wọn ò sì gbọ́ ó sì pa wọn ti bẹ́ẹ̀ máa lọ àwọn náà sì dùn wọ́n wálé ibẹ̀ náà wọ́n wà ìlú náà ní kọ́ńtù yẹn náà wọ́n tó dúró sí náà wọ́n tó wá dáa fún wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí Yorùbá bí Yorùbá bá ẹ̀tọ́ bàjẹ́ sí nìyẹn ní kí sọ ni pé ó ti ó sì nye si ẹṣin ẹni tó fi kúrò láyé ń náà bá ní aṣíwájú kan kọ́ jẹ́kọ̀ọ́ fún wa bóyá gbọ́n wa ní bóyá kí nínú ẹ̀jẹ̀ àtẹ̀ríba kágbà fún ibẹ̀ ní dáadáa tí wá náà ti dé wa bà wá má lè rú ìbọ́ dàbí fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣùgbọ́n tí wọ́n náà sáà ń ṣe jẹ́ mẹ́ ẹ̀tọ́ sọ pé náà dàbí tiẹ̀ lọ fẹ́ dàbí tiẹ̀ ní òlé torí pé ntọ́lọ̀ ń yàn fún kálukú ó yàtọ̀ síra wọn anábìwá Yusuf alayhi salatu wassalam wọ́n ti kọ́ ẹbí sílé báyìí tó wọ́n ti wá wọnú ìlú wọ́n lẹ̀ ṣètò gbogbo ibi tí wọ́n sùn ibi tí wọ́n máa ṣe tí wọ́n máa ṣe iṣẹ́ tí wọ́n máa ṣe wọ́n ti ṣe kalẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe torí pé bàbá náà ò ní lè kó wábẹ̀ yẹn kínú rẹ̀ ó dùn tà pátápátá tí wọn bá kó gbogbo ẹbí ẹ̀ lẹ́yìn tí a bá ní pé bàbá mi yẹn lọ gbé àti àmì ẹ̀yìn òkú ẹ̀ máa ti fi ẹ̀ pé yọ làgbára díẹ̀ bàbá náà tó lọ máa wù wọn lẹ́gbàá tó dá ya Yusuf ah, mo fẹ́ lọ léwéré ọkàn bàbá wà mẹ́ anábì Yusuf ayé sọ̀rọ̀ tó sọ̀rọ̀ àwọn ajẹ́sí anábì Yakubu wá jẹ́ sábàbí oríire fún àwọn ẹbí òkú lófin wa tí ó ní ibi gbogbo ara alẹ́wà ajímáyìn àti ni pé àtóyún nú ní ẹjọ́ máa bọ̀ ní a ti di gbogbo ẹ̀ ọmọ ọ̀dọ̀ ahalù ni àbí ọmọ ọ̀dọ̀ ọmọ ah, ọmọ ọ̀dọ́ ahadu náà ni ẹbí ó sì lè wọ́bẹ̀ náà àwọn alátẹ̀lé anábìwa Ibrahim anábìwa Yakubu àrísọ̀rọ̀tò sẹ̀rán àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹkọọ rẹ̀ ó lè wọ́bẹ̀ náà ẹgẹ́ bí ahadu a máa jẹ́ àtìbá ó lè wọ́bẹ̀ náà bóyá náà ni nọ́mbà yẹn náà tó pọ̀ tó torí kí ni wọ́n ti wá wọ bí àwọn ọmọ mẹ́wàá káni pé kọ̀ọ̀kan kabi máa mama márùn márùn àbí mẹ́wàá mẹ́wàá mẹ́wàá nǹkan àti pé ọmọ mẹ́wàá mẹ́wàá láwà sí fún ẹni <laughs> ọmọ 19 na bá dà wọ́n gbogbo wọn lé bímọ mẹ́sàn mẹ́sàn na ara ẹni ni ara ilé ọwà mẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà wallahu ta'ala alam náà aláwọ̀ Yakub alayhi salatu wassalam wọ́n ti wọ Egypt wọ́n tẹ̀sí wà pẹ̀lú ọmọ wọn oríire ti wá pé fún wọn báyìí ṣùgbọ́n àwọn wọn ti àbáwọlé láwà ńgbà wọ́n wá dé palace ilé ọba ibẹ̀ wá ní àyà 100 ní wọ́n treat nìtì ibẹ̀ wá lẹ́jọ́ wà díẹ̀ ah, ibẹ̀ lẹ́jọ́ wà díẹ̀ lóbi jẹ́ sí pé èyí tá a lè sọ lónìí náà ni àyà àkọ́kọ́ àyà reception tí wọ́n ṣe welcome ìkíní káàbọ̀ tí wọ́n ṣe fún ànábọ̀ Yakubu àtàwọn ará ilé ẹ̀ iná àláwà ń bẹ̀ tó bá wá di tọ́lá insha Allah ta'ala ayà bọ́ wọ́n ṣe sí nílé ọba gan máa dìbẹ̀ ibẹ̀ náà ni àwọn àmà wọnú ẹ̀ padà náà àwọn tafsir ayà yìí ní kúkúrú sá anábíwá Yakubu anábíwá Yusuf alayhi salatu wassalam ọ̀làbẹ̀ ní kó fún ọní pítà táǹkó ní pítà láyé òdí òní ó ní ó dìkù lówó Mísírà gbà ọjà mabáwọn ìsìn tó fẹ́ wọ náà lórí pé ò lè wọ̀lú kan láì jẹ́ sí gbígbọ́ pàdé àwọn immigration wọ́n sì yẹ passport ẹ̀ o wọ́n sọ pé wọ́n kọ́ dé síbẹ̀ àti eh, kílókò ẹ̀ ó kọ airport àti oṣù àtọdún wọ́n ti jà wọ́n jà fọ́ ọwọ́lé o entry wọ́n bọ̀ sí wọ́n ní gbólóhùn dáná bí Yusuf sọ láàrin òun ló ń dún láàyè nǹkan táwọn èèyàn ń lò láyé òde òní tẹ́ máa sọ pé ọgbà odùkòlò eh, Mísírì insha Allahu àmín ẹ̀kọ́ tó wà ń bí ayà yìí pọ̀ díẹ̀ ń bẹ ni pé الدخول عليه وقد تقدم أن الداخل في هيئة مرتبة والمدخول عليه كذلك والمكان المدخول فيه مرتب وفي ذلك إشارة إلى جمال القول على قول Eléyìí fi yọ pé nígbàtí wọ́n ní Fàlámà dákàlú àrà Yusuf nígbàtí wọ́n wọlé omi wá pé àbáwọlé àbáwọ Egypt fine ọ̀rẹ́ wà wọ́n dírẹ̀sì ẹ̀ wọ́n ti dáadáa tí wọ́n fi lo àlá síbẹ̀ kí ẹ̀rọ rẹ̀ tẹ̀lé tí àbá ti wọ ìlú kan tí àbáwọlé ẹ̀ bá ti dáa ọkàn rẹ̀ bàrẹ̀ pé ibi tó ń lọ náà dáa àwọn oríṣiríṣi ọgbọ́n àwọn olóṣèlú náà ni kí àti tèlú nìyẹn àbáwọ̀lú yẹn kò rí kó ṣe ń tọ́ dáa síbẹ̀ táwọn yọ ah ìlú yẹn gbọ́dọ̀ dáa nítorí jẹ́ pé àbáwọlé fi tó wọ́n ní bí Egypt ń gbà náà. Hmm? wọ́n ní èèyàn bíi four náà ni anábì Yusuf kó jáde wá pàdé àwọn bàbá wọn. wọ́n yà nábì Yakubu dídí àgbà wọ́n rìn wọ́n fi ọmọ wọn àgbà wọ́n fi sọ̀pá kò sí kan nígbà tí tí wọ́n mú bẹ̀rẹ̀ amínú sílẹ̀ tí wọ́n fi ọ̀wà lé máa ń tẹ̀ òun mọ̀mọ́ mọ̀mọ́ dára ẹ̀dọ́ ni wọ́n ní ẹni tí anábì Yakubu fi ṣe ọ̀pá ń jọ́nà òun náà ni ọmọ rẹ̀ Yahuda fi ṣe àgbà náà bó ló fi ṣe ọ̀pá ẹni pé ọ̀rọ̀ bọ̀kúlé lórí wọn fi ní pé àgbà ti dé wọ́n sọ̀kalẹ̀ lórí nǹkan ọ̀gùn wọ́n wá pàdé rẹ̀ àwọn àtàwọn anábì Yusuf àìsàn àti wọn pàdé náà wọ́n ní anábì Yakubu wá wo bí ìrìn ṣe pọ̀ tó tọ́wọ́ pàdé wọn wá sọ pé ah, Yahuda sí ah, ìsẹ́pẹ́ fẹ́ràn ọ̀nà mísírà lọ́wọ́ àmọ́ àpàdé báyìí eré ìpọ́ ó fi yá yí pé àwọn anábì Ọlọ́run ogun tó jẹ máyé yẹn ó jìnà sí àkópọ̀ ah, ó jìnà sí àkópọ̀ náà Ah, Yàwó láyé náà kìí ṣe Fìràhùn Mísírà lélẹ̀ ọmọ rẹ̀ lè Yusuf ọmọ rẹ̀. Iye Fìràhùn Mísírà. Wọ́n ti mọ̀ pé Fìràhùn Mísírà ni máa rìnrìn ọlá báwọn. Wọ́n ti gbọ́ pé máa rìnrìn ọlá báwọn. Fìràhùn Mísírà kìí ṣe Fìràhùn àti Múnsá o. Ó kọ Fìràhùn ó kọ bí ọba Sẹ́mílà. Bólúwo ṣe wà ń bẹ̀ ní ìsìn. Olúwo náà ń bá bá bá bá bá bá tán sẹ́ńtì bàbá wọn náà ti jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí náà ń jẹ́. Ní ẹjẹ́ ń bẹ̀rùn tìmí náà ni ọ láíláí tìmì náà ni tọ́ba ilé chíǹjẹ̀ wọ́n yọ lórí òrèpé ìsọba tìmì náà ni ọba tó sogbo náà àtàwùjá náà ni òlérí àtàwùjó òlérí àtàwùjá náà ni wọ́n máa jẹ́ tó bẹ́ẹ̀ náà ni fúráhùnù jẹ́ fúráhùn gẹ́gẹ́ bí orúkọ nickname tí wọ́n lò láti fi mọ̀ pé ọba eh, mísọ̀ náà ni.

àwọn mẹ́rẹ̀rin náà kan lọ́wọ́ sàlámà ni àbọ̀bọ̀ lọ́wọ́ nílọ̀ pé ọmọ yẹn rí gbogbo wa náà yẹ ká ronú pé èyí tí bàbá tí wọ́n wá láti ẹjọ́ ìdí òrí tó bá rí ní ó ti

Ah, kí nǹkan kó sábẹ́ ìwà òun wọ́n jẹ́ sí pé ó kìí ṣe láti orí títí dé ìkànnì ẹsẹ̀ rẹ̀ tí wọ́n o á wò pé kí alẹ́ sí báyìí òun gán wà lọ kọ́lẹ̀ pé ń jọ tún kọ́kọ́ rí ọkọ òun ọmọ kìí ṣe láti orí dé ó lè máa fi bì ọ̀tọ̀ bá ń bínú jọ mi àfa ó lè máa fi bì ọ̀tọ̀ bá ń bínú jọ mi. níjọba bínú tó wá ní mo fi ọmọ bìọ́ nítorí ọlọ́run dákun tí ẹran tíjọ́ tí mo kọ́kọ́ wọlé fún àwọn bókí ìsinmi láti orí dé ẹ̀ẹ́sẹ̀ náà tọ́ ibi tá a ti lọ náà ni pé nígbà tí bàbá àti ìyá àti ọmọ pàdé yìí lẹ́yìn àìmọye ọdún ọyẹ́kẹ́ màgbé nǹkan kan ṣẹlẹ̀ ìmáàmù wa sáwórí rahimahullahu ta'ala wọ́n abẹ́ sọ díẹ̀ fún anú tọ́sẹ̀ mọ́sọ́ fún wa pé díẹ̀ ni abẹ́ sọ wọn àlè tọ́sẹ̀ torí pé ìwáhùn kò tí ẹ̀ ẹ̀wò lé túmọ̀ ẹ̀tàn rárá tí ti tẹ̀fìrò ìwáhùn tẹ̀ní tó máa rí bí ọ máa rí àwọn oríṣiríṣi nǹkan tí ń bẹ lábẹ́ ìwá náà ànábì fi ṣe bílíọ̀n tí bá mọ́ àwà mọ́sídìsàn ànábì ṣe pé tó lágbára jẹ pé lọ ju ọparun ah, àti ìrìnàbíran rẹ ni ó kéré dé lánàá arábìnrin ọlọ́run kọ́ máa bínú àtinú àtòdé sí ẹni tó bá gbà ń bídí àlàyé tọ́pọ̀ tọ́ra gàbà pé ẹ̀yìn máa ń sọ àwà lẹ́yìn ẹ máa rí síbẹ̀ tí bá ń sí bẹ́ẹ̀ kò sí ni yọ́ọ̀sẹ̀ lórí ẹ̀ ìpè ọlọ́mọ bí ọba ṣe láàárọ̀ yọ́ọ̀sẹ̀ ní kíni lọ́sàn-án bí ọba ṣe lọ́sàn-án yọ́ọ̀sẹ̀ lẹ́rẹ̀ padà àfi gbọ́dọ̀ sà fún tó bí tí a ti lọ náà ní wípé nígbà tí ànábì wa Yakubu pàdé Yusuf alayhi salatu wa salam wọ́n ní kìíní kejì àti bàbá àmẹ́ tó ti ẹ̀bẹ̀rẹ̀ mọ̀ánákọ̀ mọ̀ánákọ̀ ní kádì mọ́ gbàgì kádì mọ́ gbàgì dédì mọ́ gbàgì àti Yusuf àti Yakubu alayhi salatu wa salam wọ́n wọn máa jì mara wọn tán tí wọ́n rẹ́rìn ẹ̀pin ní aṣọ wàláhì ẹ̀yìn a máa sunkún ayọ̀ lóòtọ́ tó ọ̀bá tí ìsún rí máa bẹ̀ lọ́n gbọ́lọ́n jí ó sunkún ayọ̀ tó orí bá tó dé lẹ́fù tó jẹ́ sí pé ọ̀ ẹ̀spẹ̀tì rárá ó sunkún tí ìgbìlẹ̀ kan ọbẹ̀ ní pé ah, èmi náà ọkà bù ẹ̀kún ni pé ah, kí a máa ṣe ìwọ̀ ọlọ́run tí mo sì fi sáà fún kẹrin ọkà máa sunkún máa bẹ lọ́rẹ̀ o ọlọ́run jẹ́ àsọkọ́ ayọ̀ jàmá ẹ̀kọ́ ayọ̀ nìyẹn nígbà tí bàbá àtọmọ ti mọ́ra wọn wọ́n kà bù ẹkún ní gbàgà àti bàbá àtọmọ wọ́n sọkún ní wọ́n sọkún ẹ̀kọ́ ayọ̀ yàtọ̀ tọ́ alábi Yusuf òtún ẹran uh, bàkẹ́ ìta hàtà bẹ́ ha bàbá ó sunkún gbà tó rí mi má tójú ẹ fi fọ́ ọmọ bẹ́ẹ̀ ti wá sí fún àbáyé nìyẹn nǹkan wà á mọ̀ pé á pàdé ìjọ àlèkè àmọ̀ wà ní bí ọba ti ẹ̀rí mi láyé mọ́ ọ yẹ kí ọ̀pọ̀ kan bá lẹ̀ pa tẹ́nìkan bá ti bànújẹ́ jẹ́ nìkan rẹ̀ ìwọ tí bànújẹ́ ti ẹ kò tó tẹ́nìkejì yá ti wá sí fún bàbá àti ìyá ọmọ wọn kú lápòjú fẹ́ràn kọ́mọ bàbá ìnáà ni ọmọ ìyá náà tàní ọ̀bànújẹ́ jù jàmá tàní ọ̀hà ti wá sí fúnra báyìí ó ṣe rí nù ó ní sọ pé ọjọ́ bá wa náà ni àjọmọ́ wúra wa náà ni ẹ̀yà kó o gbé tilé yìí ju tèmi lọ ẹ̀mí ọkùnrin yàtọ̀ sí ẹ̀mí ọmọ bá kí bàbá mọ́lẹ̀ pé náà kọ́ jọ́ sọkún bẹ̀rẹ̀ náà ni wọ́n pẹ́ bàbá mo ti ẹ̀fẹ́ bí ẹkún tẹ́ sún níjọ́ kìíní àrùn tí fi lọ́hùn bí ní sọkún sí ha ẹbẹ̀ ti mọ̀ pé àlìkìyà máa ń bẹ ànábì ọlọ́run ní ẹ ti mọ̀ pé àpàdé àlìkìyà máa táyọ̀ ra wa mútàkọ́ bìlì náà táà kọjú síra bẹ́ẹ̀ táà

أرباب متفرقون خير أم الله الواحد ọmọ yá fẹ́ lẹ́bọ̀ làwọn tó wà lẹ́wọ̀n jẹ́ náà ẹlẹ́bọ̀ ló kọ wọ́n jẹ́ ó tún sí wáàtí fún mẹ́ ní pé ọlọ́run lọ́yìn tí bàbá wá nígbà tí mo mọ̀ pé ibo lọ fẹ́ lọ tó tù á rí ìmọ̀ Islam ìmọ̀ ẹ̀sìn ó sọnù ẹ̀rù ń bà mí pé tọ́ bá ti lè di kèfèrí àlè pàdé ń jáde kìámọ̀ kó ní tí mo sọ kó sí ẹ̀ pé bàbá tún fi àgbà hàn ọmọ ń bẹ̀rù náà àwa mhm. ilé yàbà wáyé yìí àyà yẹn ó ní àwa ilé yàbà wáyé yìí ọpa kí ni túnmà rẹ̀ wàlàkọ̀dẹ̀ àwa ẹ̀kọ́ wà mẹ́ pé tàbá ní àwa ilé yàbà wáyé yìí ọpa ọkú bàbá ìdíyà ọkú wọn mara ó dìmọ̀ wọn tọ́jú wọn fún ẹ attention ọ̀tọ̀ special attention ó fún wọn tọ́ àwọn máa wọ́n wípé sọ́rọ̀tù Yusuf náà lọ́wọ́ sí àyà 69 àyà 69 sọ́rọ̀tù Yusuf àwọn máa wọ́n wípé àwá yìí náà ló lò fún àbúrò ẹ̀ náà gbà tó dé sẹ́mọ̀ pé tẹ̀fsíìrù nìyẹn torí wọ́n máa kọjá lára gbólóhùn kankan náà ní ọ̀rọ̀ kan náà tó jẹ́ sí pé ìtumọ̀ ẹ̀sìn kìnnì bóòlù kan ti jù kan lọ bóòlù kan ti jù kan lọ nínú làákàyè wa àwọn náà ti máa wò wípé ọyẹ kí tẹnì kan yàtọ̀ sí ti ẹnì kejì àyà ti sin náà ọlọ́run bá sọ wà láàmà dáfà ló wà láàyè tí lọ kọ́ láàyè ní ìlànà àbùkà padà láti ṣàlùsí máa dáa aláfíwò wá wàlákí na fi yápa kan ni a wá ni su gbólùn bọ́ọ̀lọ̀ tí ń bọ̀ yàtọ̀ síra wọn kò sí èméjì awa ti bàbá àti ara tó lòun kì í báyìí ìwá lọ́hùn lọ́dọ̀ àbúrò rẹ̀ lẹ́yìn ìwá òun tí ń bẹ lẹ́yìn kí ní bẹ lẹ́yìn ìwá òun tẹ̀yìn lẹ́kẹ̀ fún mi àbá àjọkì kí ní bẹ lẹ́yìn ìwá ọmọ ẹ̀yà rẹ̀ kí ní bẹ kọ́ọ̀lù ẹ̀sìn mẹ́mbẹ̀ kọ́ọ́lá ìní àná àfòk ó kọ́ nítorí ìṣàrà rẹ̀ sí náà ọba máa bẹ̀ mí ni o máa bẹ̀rù ẹ̀rù ń bá bẹ̀nyàmínú jọ́nà ìwáwò bẹ̀ ní pé ìwáwò tó ti fún mẹ́ni pé ó fi mú مصر إن شاء الله آمنين قال ادخلوا مصر إن شاء الله آمنين أين ما يوبان هو على فقال إني أنا أخوك نبقى ادخلوا مصر welcome after welcoming لين tó ti welcome wọn pé àwa ìlẹ́yìn

وهنا قال وقال الأرض أعوى عندهم عندهم هو في منتهى التكريم لحبهم nínú àṣà wọn a lè sọ bẹ́ẹ̀ pé nínú àṣà wọn ànábì Yakub àtàwọn ọmọ rẹ̀ alayhi salatu wassalam òun ni pé gbólóhùn á wá lọ́dọ̀ wọn àti máa fẹ́ wẹ́kọ́mù èèyàn tán dé òpin ní ọ̀sán bàmálù bẹ́ẹ̀ lọ́dọ̀ Yorùbá ẹ ẹ máa wólẹ̀ ẹ sì máa rọra ẹ máa wólẹ̀ ẹ sì máa rọra ẹ máa wólẹ̀ máa ọba ni ẹ máa wólẹ̀ lásán tó bá fi ẹ máa rọra sí ó ti gbà ẹ máa wólẹ̀ o ẹ máa wólẹ̀ o ẹ máa wólẹ̀ o ọ̀sán tẹ́nu ẹ máa wólẹ̀ wọ́n pè ó kí mi náà ṣùgbọ́n kí ìsára bí ẹ máa wólẹ̀ rọra o ẹ máa wólẹ̀ rọra o ẹ máa ọmọ yẹn ọmọ yẹn ọmọ yẹn welcome wọ́n lọ fọ́ ọmọ yẹn welcome bẹ́ẹ̀ a wá lọ́dọ̀ tí wọn ọ̀làbẹ̀ni tó gbólóhùn ńlá tí wọ́n fẹ́ kíyàn pé ó káàbọ̀ tán ó kò sí wàhálà ó ti délé rẹ̀ ilé náà àwa ni àwa ni ọmọ lò náà mhm. a lè máa béèrè pé ńgbà tí wọ́n dé ń jọ náà sí bàbá àjìyà ló dé ni bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ ń sọ wípé ọ̀rọ̀ àbúrò ìyàwó àbúrò ìyá wọn tánàbí Yakubu tún fẹ́ padà lẹ́gbà tí àwọn kú tán iná ni ọwá wàlìkálátú òm um. wọ́n ni kálà àbúrò yẹ́yìn àbẹ́gbọ́n yẹ́yìn kí lọ́gbọ́ ẹ̀ ìyá rẹ̀ náà ìyá rẹ̀ náà wọ́n ní dìjá lọ pé a wá ilé yìí àbàwẹ̀ àṣá tí wọ́n ni ẹ̀ ó sì bá ṣẹ̀rí àmù lọ́dọ̀ tí wọ́n bẹ́ẹ̀ni ní òṣèré ìsìláàmù náà tọ́lọ́n fún àìlẹ́gbọ̀ Muhammad ìyẹn lè fẹ́ ẹ̀gbọ́n àti àbúrò ṣùgbọ́n kò gbọdọ̀ jákòókò kan náà ẹgbẹ́ alábájá bímọ méjì kan jẹ́ Rùkáyà ìkejì jẹ́ Fátímà ah, ni. àwọn méjìlá ọba tún lọ sílé bàbá òun náà pé ánàkúnmọ̀lá mo tún ti dé o mo rí òdòdó kan lẹ́yìn kù léyìn wọ́n fẹ́ já ààrin ìwò lọ fẹ́ já ọwá ní Fátímà náà ni ah ọ̀tà àbọ̀ àti nǹkan ọmọ iṣẹ́ báyìí síbù wọn náà lọ fẹ́ ó tún fẹ́ rẹ̀ àṣà Yorùbá kúrì rẹ̀ ṣùgbọ́n ṣẹ̀rí àọ̀takò wọ́n wà sọ lè ti súnà o kọwa pé ọfẹ́ ta súnà ká tó ti kú jí ọ́ta nǹkan tí ó kò bọ́ ọ́ta jí láwùjọ kìí tí gbogbo nǹkan tá lẹ́tọ̀ àti ṣe àmá ń sọ lọ́pọ̀lọpọ̀ wà fún wa títí gbogbo nǹkan tá lẹ́tọ̀ àti ṣe làmá ṣe ìta bá mọ̀ pé tá lẹ́tọ̀ àti mọ̀tọ́ ọba ṣe ń tí ó dà á lẹ́jú kọ́ ọmọ sí lọ kọ ọmọ sí lọ́dà bẹ́ẹ̀ kan bá bí a lè rè pé ẹ̀rá kan ọ̀hún yí àyàwó òun ti kú òun ti fẹ́ fẹ́ àbúrò rẹ̀ kí ni fẹ̀rí àtọ̀ máa gbé ìlú bolo ti wá ló bá ní yorùbá ló ń bá má o fatiwa ti ń ṣe fún ọ ni èyí pé mo haram ẹ mo sọ bí torí rẹ wà fún ẹ títí ọba sí wàhálà bẹ́lẹ̀ ni wọ́n pè orí ẹ̀ ti dàrú kéwú ti yí lórí àkò ah, tí ẹ̀mọ́ tí ń ṣe mọ́ kò wá arúbìnrin kankan láyé mọ́ àbúrò ìyàwó ẹ̀ lọ́wọ́ lọ fẹ́ ọkàjẹ́ wọn máa bú ẹ̀sìn gbogbo wọn tí wọ́n bá sì jẹ́ sí pé wọ́n máa bú ẹ̀sìn látara rẹ̀ sì jẹ́ pé kìíní yìí sọ̀rọ̀ yàn pé kò sí kò fílẹ̀ lọ́dà yìí tó yẹ wá jẹ́ mọ́ fi nǹkan lẹ̀ nítorí pé a bá sí wọn bú ẹ̀sìn àti máa ṣe nǹkan mí gbà mí kan ó lè bá yín ẹ̀sìn kì í ṣe gbogbo wa ṣe gan ìtẹ́yìn àárín àti ṣe nǹkan yẹn ṣùgbọ́n kìí ṣe haram ní ká ṣe nǹkan yẹn ṣùgbọ́n alẹ́tọ̀ àti ṣe àwa ṣe ń torí kò sí wá gan wí bá yìí kí nǹkan bí yòyò yín ayé wà ń bẹ̀ lápèjúwe ṣùgbọ́n rí pé ẹ jẹ́ àṣekún tẹ̀lé bá kọ́ kó yìí bá ẹ̀sìn àmọ́ ṣe àníyàn tó fi ṣe ló fi gbalada rẹ̀ kìí ṣe nítorí ayé ló fi ṣe bẹ́ẹ̀ náà ni a máa fi nǹkan tá alẹ́tọ̀ àti ṣe sílẹ̀ nítorí pé àkóbá tí ó mọ̀ wá ṣe kíni ọ̀pọ̀ àwọn àfilẹ̀jẹ̀ irú ẹ̀ níbi ilé mi náà tọ́ wọ́n ní ọ̀rọ̀ kan yẹn ọ̀rọ̀ àwọn àfáà kan nù ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀fsíù tẹ̀bára tẹ̀fsíù ibi tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn lọ nìyẹn ma àwọn tó ma nǹkan wádìí dáadáa tí wọ́n ma fínífíní ṣe wọ́n ní káàkiri wọ́n ní ìyá rẹ̀ ìyá ànábì Yusuf bẹ́m̀bẹ̀ wọ́n ní gbangba kòránì bí sí ń tọ́ ìlú òfin yóò pé ọ ní pé ìyàwó àmì ẹni tí ó sọ pé ìyà ti kú òun ni ó wá fún wa orí tó àwà ilẹ̀ yìí ń bò tún débi àyà tó tún jẹ àyà tànà náà tí ó tún ọ wà fi ìsìràlẹ̀ àti iná báìbù túmọ̀ rẹ̀ fáwà àwọn àgbà fún no lọ́hìrù kọ̀rán wọ́n sì yá kọ̀rọ̀ kọ̀rán yàdúlù ala anna ummahu hayya ìyá rẹ̀ bẹ́lẹ̀ wọ́n bàbá àti yá ní o kìí sí bàbá àti àǹtì rẹ̀ إذ أردت يا من gẹ́gẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan pé àwa yìí ìtumọ̀ ẹ̀ pọ̀ nínú ẹ̀ ní kí èèyàn bọ́rọ̀ bá ti ń bọ̀ láti máa túmọ̀ ṣùgbọ́n tó bá pọ̀ fẹ́ fi wẹ́lkọ́mù ènìyàn ni á túmọ̀ sí pé á ó wẹ́lkọ́mù ẹ̀ ó ti mọ́ra bá rẹ̀ bí ti ń fún ní kinní kódà ó fẹ́ pẹ̀fúmù sí lára mo fẹ́ fi jókòó lórí àga tó dáa ó gbèsè tátẹ́kùn tí ooru mú ó bomi fún àwa ìwà omi. a sì máa jẹ́ pé èèyàn ságọ síbì kan ìyẹn lọ sáàgọ́ sí pìtàn láyá kankan lè yàn lọ yàn á lọ fi kíní kan sí ìwé ẹ̀ ni àwọn àyà tó wà náà lùkùrán suratul káfí àyà kẹwàá ọlọ́run bá sọ pé máa sí kọ́rán rẹ̀ suratul káfí àyà kẹwàá ọlọ́run bá sọ pé ilé awálé pété àti àtúntà. àwọn ilé ń sá lọ ni wọ́n sá pamọ́ àwa wa ìjà awàlì pété wọ́n sá pamọ́ ẹ̀yìn pé ibi tí wọ́n fọkàn báyọ̀ tẹ̀bí kò ní sí wàhálà ń bẹ wọ́n sọ bẹ̀ ibi tí wọ́n lọ forí pamọ́ sí sọ́tẹ̀ àǹfààlì àyà 74 sọ́tẹ̀ àǹfààlì àyà 74 má ti rìpíìtì ẹ̀mọ́ fẹ́ kò tètè sí náà nìyàn sọ́tẹ̀ àǹfààlì àyà 74 ọlọ́run lọ́pẹ́ wọ́n lẹ́dí ní àmọ́ والذين آووا ونصروا 80 sóràtò Hud àyà 80 sóràtò Hud àyà 80 ọlọ́wọ́ bá sọ pé kọ́ọ́lá أو آوي إلى ركن شديد أو آوي إلى ركن شديد سورة هود بقى أنا سوف أنا سوكي آية 43 آية 43 wọ́n sọ wípé níbi tí ọmọ ti ń bá bàbá rẹ̀ fa wàhálà ọlọ́mọjà bí ọmọ bẹ́ẹ̀ ti wà ó ní nǹkan ọlá tá Fa'awi ila jabal. Fa'awi عليه وسلم قال ربيع صلاة الضحى آية كيف قال ربيع لم يجدك يتيما فآوى لم يجدك يتيما فآوى الله أكبر àti yàtíìmù ọmọ òrukàn ìwà òlò nílò bí gbogbo nǹkan tó nílò ẹ mo di bàbá fún ọ ní ìtìmọ̀ rẹ̀ المكان الذي آوى إليه أبويه وربطه وربطه أبا كيكو كم بين جنسيني وإجاف أبدا ìjìnlẹ̀ni o bí ẹ̀ bá ronú sí lábá wọ̀bẹ̀ ní ìṣẹ̀lẹ̀kùn yìí náà ti pàdé so a rí pé ibi tí anábì Yakub tó ti pàdé ọmọ ẹ̀ Yusuf alayhi masalatu wasalam àti gbogbo ara lé ìjá ti pàdé ara wọn ààyè yẹn a fẹ́ wòye sí òun àti ààyè ibi tí àwọn ẹ̀yìnrù dé níjẹta níjẹta tí òórùn fi lọ bá anáàlùwà yàkó àìsàn àtúnṣe ìjọ ẹgbọ́n mi yíba sáwé wàlámà fásọ láti lè ẹ̀yìnrù kọ́ọ̀lá àbúhùn ìní níbo ni fọ́sílù fi tẹ̀lẹ̀ níbo sì ni ìwáwù náà ṣe kẹ́ni torí ìwáwù jọ náà wọ́n jì mara wọn náà àníkàwò ẹjẹ́ àkọ́kọ́ wọ àyà fásitì àyà 94 àti kìtẹ́rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ni wọ́n alá ń máa pàtàkì láti dá ah, tò ní jọra wọn níbẹ̀rẹ̀ lámà lámà náà méjèèjì àkọ́kọ́ nù ṣùgbọ́n àwọn wò pé nínú ìtumọ̀ rẹ̀ bóyá ààyè bóyá làpé o bóyá ààyè ibi tí fásọlẹ́tìlẹ̀ ayé rẹ̀ tó oòrùn ti lọ bá anábì àkóbá àrí sọ̀rọ̀ àtọ̀wọ̀ sọ̀rọ̀ nítorí pé asọ́fà tó di ìlú náà ló ó máa jáde kó nù ìlú ó máa tán jáde kó nù ibi tí ilé wà náà ní bóyá ibẹ̀ náà ni wọ́n ti pàdé tí ń tí òórùn tọ́gbọ́ tọ́gbọ́ lóòórùn tí ò rí níjọ́ kìíní ànáhùn wọ́n wá jẹ́ sí pé dédé bí tí òórùn ti gbéra sọ ibẹ̀ náà lọ́mọ àti bàbá náà ti pàdé ara wọn tí wọ́n ti dìmọ́ ara wọn tí wọ́n ti wá gbọ́ àkíkọ́tù rí èsì gàdà náà ti wá gbọ́ wọn gàdà ẹni àárín kí á wòye sí ẹ̀kọ́ wa mẹ́ náà. bàbá lórí ادخلوا مصر عدد الداخلين بين الثمانين وستين wọ́n láwọn tọ́wọ́ mísírùn jọ́nà láàrin 1890 ni wọ́n na wà fi ìhàzọ́rà wọ́n ní ọ̀làjú sí bẹ́ ń bí ọ̀rọ̀ tí ànábì Yakub ànábì Yusuf sọ yẹn pé ó ti kò lò mísírà ayé báyìí náà lọ́wọ́ sọ fún wa pé ànábì Yusuf sọ pé ó ti kò lò mísírà wọ́n fi wa pé wa o ẹni òun náà ni ìlú tó mójú tó báńdìrì ẹ̀ ẹnìkan ò ní wọlé láì gbàtẹ gọ́ọ̀mẹ́ntì látọ̀dọ̀ ẹ́mbáṣì kọ́ńtì yẹn nílùú tó ti fẹ́ wá ọbọ̀lọ́ gbàtẹ tó wọlé wọ́n ní ọ̀rọ̀ tó bá bó dìkù lò mísìp wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ọ̀làjú wà ń bẹ̀. ó ti lò mísìp ní ìtà mínú wọ́n ní gbóná tó bá bó dìkù lò mísìp ọ̀nbẹ́lábẹ́ rẹ̀ ní táǹpẹ̀ ládìó ní ní immigration officer immigration office visa embassy gbogbo nǹkan yẹn lọ́wọ́ lábẹ́ kí ni gbólóhùn ó ti kòló wọ́n ni wọ́n fẹ́ dá embassy lẹ̀ embassy lẹ̀ náà gbólóhùn ó ti kòló mísírọ̀ embassy ń bẹ lábẹ́ láyé òde òní wọ́n kàtọ̀ wá rẹ̀ wọ́n develop so eh, àwọn immigration officer wọ́n bẹ̀ ń bẹ̀ torí pé èèyàn gbọ́ wọ̀lú kan láì gba àṣẹ kó tó wọ̀ bẹ̀ ó ti kòló mísírọ̀ à ń gba passport international passport ó ti kí ni ọ wà ń bẹ̀ gbogbo nǹkan tó bá jẹ́ sí pé yóò tí ò ní sí pé wọ́n máa sọ pé o lè ní orí ọ̀sìn nìkan gbogbo ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ máa gbà ọ̀gbọ́dọ̀ máa pọ́n ẹ̀yìn ìlú ọmọ pọ́n kọ́ máa sáwọ̀lù láì gba àṣẹ lọ́dọ̀ ìjọba tó fẹ́ wọ abẹ́rẹ́ wọ́n ní gbólóhùn ojúkò lómi sọ̀rọ̀ yẹn gbogbo nǹkan yẹn wà mí. naam. Hmm. naam. fàyìn kú tẹ̀lé má dáadáa. a sọ mbẹ́ pé aya ti mẹ́mbì pé awa ilé yìí abàwá yìí yẹn a lè sọ pé àwọn bàbá ló fún lẹ́yìn àti à. ọwọ́ lo ojúkò lómi sọ̀rọ̀ fún gbogbo àwọn yòókù wọn náà lè sọ báwọn níta lè sọ báwọn ni pé ó sòpin láàrin àwọn àlejò tí ń bọ̀ àwọn eléyìí àwọn vip làwọn eléyìí àwọn eléyìí kìí ṣe àwọn business economy àwọn business ń bẹ ọba lọ afẹ́ra ticket ní ìtàn obìnrin lè pèsè business lọ fẹ́ra bí economy ah ọba ti wọnà plane báyìí yóò ti ra àwọn business ń bẹ èmi náà gùn lẹ́ẹ̀kan rí mi ò fowó ra wọn rà fún mi ni o <laughs> business tó o gùn ọ máa wo ìwọ́gbọ́n wà máa ríra ẹ pé à èèyàn ọ torí pé majority yẹn tó wà nínú plane nínú plane economy ni ẹgùn àga àti àga kéékèèké ní business báyìí bí ọba ni ẹni tó wà ní economy yóò tẹ̀ máa tàn ká yóò tẹ̀ máa taná pé mo ní ìdí nǹkan báyìí ẹni tó wà ní business wọ́n mọ̀ sí máa bí ọ lè rìn pé ẹni lẹ́ẹ̀mẹ́wàá ẹni ẹni sàrí wọ́n mọ̀ bẹ́ẹ̀ rẹ̀ tọba tó wá sọ̀kalẹ̀ ní yàbọ̀ tọba sọ̀kalẹ̀ sí ọ̀tọ̀ níbi wọ́n ti tìtì táwọn èèyàn bá tò lọ jẹun tẹ́sẹ̀ ẹ̀bọ́n tẹ́ ń dìgbì wọ́n tó pàdé immigration of jaba ìwọ́ ti wọ́n ti mọ́ gba ibi tí àwọn táwọn òde ìwọ́ ti kọjá lọ nítì tí wọ́n ní ànábìwá Yusuf àrísọ̀rọ̀sọ̀sọ̀ ìjọba tó mọ òṣèlú tó lẹ́sìn tó tó máa yé náà èèyàn wọ́n máa ń ṣe lọ́wọ́ kọ́ máa máa yé ọ̀pọ̀ máa yé náà bí nǹkan wá kí a bá ti jókòó ní ìsẹ̀nsẹ̀ láti ń bẹ̀ ọ wá jẹ́ ara ayé kan tó jù yàn lápàtàkì àbẹ́ ìgẹ́sàn ẹ̀sìn wà sọ pé ẹbẹ́sẹ̀ làwọn ń ṣe wọn ò jókòó bí àfa kílókọ̀ rẹ̀ ń jẹ́ jámíà ẹbí jókòó lẹ́gbẹ̀ẹ́ jámíà náà jókòó ń bẹ̀rẹ̀ náà bí màá sáà sílẹ̀ ọlọ́run láwà ìyẹn gbọ́ tẹ̀lé bàfọ́ lọ́nìí ọ̀ máa yé ṣe ẹ̀sìn ìṣègbè ká má sáà ó dà irú ẹ̀gá ànábì tó kọ wà náà bí sáyé ń bẹ̀ sọ́nà àṣẹ́là irú ẹ̀ máa ń tọ́ bá dé máa ṣẹ́jú sí àfà máa ṣe mọ́ pé bá ń fi wákàwọ́ ẹ̀kọ́ mu bá ń ṣe kíni ẹ̀ pé kíní kan tó ní òtura ká reserve ní ṣẹ́jú sí pé ojú bá kò fi rẹ̀ ẹ̀fàgà ńlẹ̀ fún ẹni tí ń bọ̀ ní títí kò mẹ́ ìbúrò nìkan lọ́wọ́ àwọn alàgà wa ń dojúmọ́ ẹ̀ tó jókòó mẹ́ so àtàyé mẹ́rin ayé tó jẹ́ sí pé a fi rìn ìsìn lọ́wọ́ ni èdè pé torí pé yóò bọ̀ á ní nǹkan tó yí abáhùn èdè pé tí wọ́n ti bọ̀ á ní nǹkan láti ṣe bẹ́ẹ̀ àti pé bọ́lọ́run ti gbé sẹ̀rẹ́ àwọn bó sì fi rán ànábà Muhammad ní kò ní wọ́n máa sọ yí pé àwọn ará masalasi yẹn ti àgọ́ ọ̀pọ̀ gangan yóò wà máa bú àwọn masalasi pé níjọ́ kan tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní chọ́ọ̀chì báyìí kóhùn tó dé láti ẹnu gate náà tó fi lù wẹ́lkọ̀mù bọ̀ kóhùn tó wọnú kíní gan nígbà wọn dé báyìí bí ọba ní àṣehùn ẹnu rẹ̀ bá máa fà sí ẹ̀sìn mi nítorí pé ẹ̀kún ní ààyè rẹ̀ tóun wá máa ń jókòó rúlẹ̀ lẹ́bàá ìǹtí ẹ̀ ní ìyànjọ́ lọ́lá láàrin ojú kọ̀ọ̀kan máa fi dìpá rí táìsì níbẹ̀ yẹn láyé ó bá jókòó rú ẹ̀ kò ní wá mọ́ ẹ̀ wá máa ní náà mo bí jì ní tó bá ya sára yóò pè mí lè máa fi tibẹ̀ mí náà máa jókòó bí àwọn àlùmọ́ǹkì báyìí <laughs> yóò sọ bẹ́ẹ̀ yóò fàṣì yóò làbọ́lẹ̀ bọ́ gbogbo ilé wọn abọ́lọ̀ mọ́ o tẹ́ ń pé ẹ̀yin àfáà yẹn tẹ́ ń bọ̀ lọ́la náà rìn àbí má fi girigiri sí dáwà o lọ mọ àwọn oríṣiríṣi àwọn qualities ti ń bẹ lábẹ́ rẹ̀ nana bi ti se sọ́nà àwọn sẹ́lẹ̀ àyẹ̀bẹ̀ a máa bá aṣọ ẹlẹ́ẹ̀ tí ó bá aṣọ ọtọ́ àlọ́rẹ̀ tí ó tẹ́ ẹlẹ̀ fún yàgò ìjókòó mẹ́ ìrìntí àrùn tí ó tún bọ̀ ní nǹkan wọ́n fẹ́ jèrè ẹ̀sìn lára ẹ̀ nà kò yí abánu tòtòrí ìdí eléyìí alábàáyà Yusuf alayhisalatu wasalam wọ́n pín àwọn àlejò sí méjì wọ́n fún àwọn kan ní ìwà wọ́n wá fún àwọn kan ní pé ẹ̀yin náà ẹ̀wọ̀lé ẹ̀wọ̀lé ẹ̀sá wọlé láyọ̀ ẹ̀kọ́ ọmọ ọdún pẹ́pẹ́ tí ẹ̀wọ̀lé láyọ̀ ni mo fún yín físà ṣùgbọ́n wọ̀ first class lẹ́yìn bàbá àtìyá wọ́n yìí náà náà. Mhm. إن القراء قد تضمن الدخول والزيادة. بين مع ما من ذلك الحضارة القليلة التمييز بين القاعدة وتفصيل كلمة كلمات اتباع الشخصيات. وهذا يقع في العصرية ولا فرق ولا علاقات بين الناس. بين. bẹ́ẹ̀ ni bọ́lá ń ti dáwà gan ni ìyá ìṣíbá kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ní á bẹ́ẹ̀ tí wà ń lé máa dìtẹ́ wà ń bíbà náà ní ti rẹ̀ pé àwọn àmì òtí máa ti bẹ̀ẹ̀ wọ́n ní ọmọ tẹ̀mù hìd white cap ni ọmọ dé ẹ̀yàn tẹ́ bá ti di àgbà ẹ̀yàn dé black cap àbí wọ́n tó ń dé funfun lọ́wọ́ tó ń yọ dé dúdú sọmọ fún nǹkan jù nìyẹn ìwọ náà tí wọ́n sì pọ̀n lé tó ní funfun lóde ìwọ lọ ń ta bùkù ara rẹ̀ wọ́n kàn mọ́ lẹ́nu géètì ní gbẹ́mọ́ tẹmuhid ní jẹ́ fún nípa àṣẹ jẹ́jẹ́ àwọn tẹmuhid ní wọ́n bá ti pọ́n lé ìwọ náà gba àpọ̀lé wọ́n ní gbogbo nǹkan yẹn dáa lájókòó ní ìsìn àwọn olùkọ́ jókòó lórí àga mọ́lẹ́gbẹ̀ pẹ̀lú àbá nínú àga àti ilẹ̀lẹ̀ sí jáàmù àti èwo lọ́rọ̀ ìlọ́run orí àga ni orí sí àlọ́rọ̀ mi ṣùgbọ́n náà wait for your time mú ọ̀bá yàtọ̀ náà bá dolùkọ́ ìwọ náà máa lórí àga báyẹn káwá pé bẹ́ẹ̀ náà ni pé ah, stars mo ti dé bá àwọn àpè àti àwọn gbogbo kí gbogbo ilé lórí àga wà á ti kí ní jẹba ń pàtẹ́ sọ̀rọ̀ tí ẹ̀yẹ́ máa gbé mi tí màá sọ̀rọ̀ mo ti wàhálà ìjókòó ẹ bá sì jókòó òun ni wí nǹkan kan o ṣùgbọ́n ní ti ń tọ́da ní ìsìn tọ́da ẹni tí mo sọ fún wọn ní abẹ́ ọjókòó ẹ jókòó ẹ jókòó ẹ máa gbọ́ ẹni náà máa kẹ́kọ̀ọ́ inú wọn ni á wà ṣùgbọ́n màá wá sí máa rọ wọn máa ẹ̀yìn eh, onífìlà dúdú dúdú àti ìfìlà fọfọ fún yìí ní ọgbà bọ́bá tún jẹ mọ́ ń gbà míì táàbà tún rí gbà míì máa tún máa sọ wípé ẹ̀yẹn kù lára gírí bàbá kan bẹ̀rẹ̀ àyàn ìjọ wájú kù lára gírí kọ́ wọn kò fẹ́yìntì àbí fún ìṣe bẹ́ẹ̀ ni àwọn máma wò lásán bá wọn ọ̀rọ̀ ọmọ bí tí wọn náà lọ bí tó ń lọ nínú ilé ayé rẹ máma rí pé wọn á tún kíláàsì lásán máa kọ́ àwọn tasọ̀rọ̀fàt àwọn bá ṣe máa ń ṣeun kọ́ máa wò pé ìwọ náà bí wọn náà ti máa ṣe ó fi máa ju àwọn ẹgbẹ́ rẹ lọ bá dá ìpadà àwọn ẹgbẹ́ rẹ̀ ní ti wọ̀n rí wọ́n kà á ha Bukhari sọ̀hẹ́ Muslim ó sì hákọ̀ àrùn náà ma ó sì dá lórí ẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n kọ̀kọ́ àwọn ẹwà bíyàn sí máa lò kò rí kọ́ ẹwà rí sáà ń sáà ń ka gbogbo ẹ̀ yóò tún máa ṣiṣẹ́ ẹ̀gọ́ gan tẹ́ máa rí pé òjẹ́wọ̀ ọ̀gbọ́n tiẹ̀ hadith náà tún ni pé ọkàn gbé sórí lásán ni kò rí practical tàbí máa ń ṣe fáàrí pé àwọn tá a kíw lọ́dọ̀ wọn láwọn àfáwà lókèrè ti lé náà àgbàlagbà ní gbogbo àwọn tọ́kì mi ń kíw nílé ọ̀dọ́ ọ̀kan mi ń kíw nílé àwọn tó tó ẹgbẹ́ bàbá mi tó tó ẹni tó tó ti bàbá mi lọ àwọn ọmọ ìdájọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ni akọ́ mi ń kíw nígbà mo ti lọ sí òkèrè náà àwọn ọ̀pẹ́ ẹ̀rẹ̀kọ́ wa ń bẹ̀ náà ṣùgbọ́n mo láwọn àgbà afáàtọ̀pọ̀ bá a ṣe ń kọ́ kíw là tó ń kọ́ ìwà àti tòtòrí ìdí eléyìn anábìwá Yakub àríṣọ́lá tàbí anábìwá Yusuf àríṣọ́lá tó sẹ́lá wọ́n ti bẹ́ẹ̀ láti ṣùpìnyà láàrin àwọn méje torí àkókò ọlá tí wá ń bẹ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ti sọ àlàyé ẹ̀fọn náà lọ kùrán láì mọ̀yà àyà kùrán sọ́tù náà àyà 71 ọlọ́run bá lọ́wọ́ lọ́wọ́ fàbọ́lá bá rọ́kùn bẹ́ẹ̀ náà sọ́tù láàrin àmà àyà 165 ọlọ́run bá sọ pé bá wọn ó sọ ń bò mí ó sọ ń pé Suratul Furqan àyà 20 ibẹ̀ ẹ̀bùtì ẹ̀mọ́ bá mi tàbátì káyà yẹn pọ̀ ọlọ́run bá sọ pé wọ́n jẹ́ àìní abáwọ̀kùn lè bá ọ̀bí àmìnà ti bẹ́nu ayà yìí ń ṣá aláwọ̀ àmìnà yẹn wọ́n ní àmìnà tí ànábì àkọ́ ànábì Yusuf sọ yẹn wọ́n ń túmọ̀ nǹkan méjì ọ̀nà méjì nígbà túmọ̀ ó ń sọ̀rọ̀ tí wọ́n ti ń bọ̀ wípé àmìnì ẹ ti débi tí ìyá ẹ ti ìyà òsì òun wàhálà òun àìríjẹ́ àdínà tí ń dáni láàmú àti bọ̀ọ́lẹ̀ tí kàrà ánù ni ọwá kù sí mítírà méjì àti mẹ́sọ̀rọ̀ ah, mú ní a máa wọ̀lú lọ kù sí nǹkan tí ó sì nínú ìlú mítírà yẹn àmì nínà yẹn ọ ń lọ sọ́nà méjèèjì náà wọ́n ní bẹ́ẹ̀ pé ń bá wọ̀lú láìgbà yọ̀ǹda lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì ẹ̀sọ́ mọ̀ pé kò sí fọkànbalẹ̀ fún ẹ wọ́n bá jíù rẹ̀ gbé kọ̀sẹ́ntì kòsí tí wọ́n wá ọ bí wọ́n bá mú ọ kòsí tí wọ́n kòsí ọ ní fọkànbalẹ̀ torí pé ọ wọlé pẹ̀lú ìjọba ẹni tó wọ́ pẹ̀lú ìjọba ni a máa pé amin ni a máa pè ní amin ọfọkànbalẹ̀ náà. Mhm. wọ́n ní anábì wa Yusuf alayhi salatu wa salam nígbà tó fẹ́ káyà fún pé ó dín kó ló mísírì ẹwọ mísírì. ó ó ní odúkòdó mísọ́rọ̀ insha Allahu aminin yusuf alayisalaatu salam tọ́jọ́ fún wa pé ẹwọ mísírà àmì nínà lólò fún ẹwọ mísírà lẹ́ni tó fọkàn balẹ̀ kọ̀wá sọ fún wa pé ẹwọ mísírà lẹ́ni tó dolówó àwọn ọmọ mísírà lẹ́ni tí ó dàbí yìí àwọn mísírà lẹ́ni tó jọba kọ̀sọ́bà ẹwọ mísírà lẹ́ni tó fọkànbalẹ̀ ah wọ́n yẹ ká gbéyàwó èyí tí tí ó fẹ́ tẹ̀sà gbólóhùn àmì nínú tí wọ́n wà mú akílàbìnrin ṣòwàfà àfìnìyà kọ̀sọ́bà ya pé ó ń júwe pé kìnnìkan bẹ̀rẹ̀ ara Ah, tó ti gbé gbogbo nǹkan ikú tí a máa ń ṣe láyé tó ti gbé mi sí ah, wọ́n ń jẹba ní kí ló lè jẹ́ kó gbélú kan lẹ́wà lọ́mà rí jẹ́mbẹ̀ ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ láàbò sọ́ọ̀lọ́ rẹ̀ àwọn ní ah, ọba ti débẹ̀ ọkọ̀ ilẹ̀ bẹ̀ dáa ọlọ́ra ọba ti kí bọ́ọ̀lẹ̀ báyìí kò ní ìdí fertilizer yọ́ máa yóò tóbi ah, tó ọmọ àgbàdo bẹ̀ bọ̀kú bọ̀kú bẹ́ẹ̀ ni a sọ gbin sísí bẹ̀ báyìí á ah, ẹnìkan ò lè dá sùkàn gbé ńbẹ̀ àgbégbin ah, ló kọ máa ń o tọba lọla tọba tọba lọla máa bẹ lọ́npọ̀lọ́ ju òde lálẹ́ ni lọ́bẹ̀ òní dábàá fẹ́ lọ́bẹ̀ ní gbólóhùn àmì nínà fi ya pé wọ káwo kí ni àmì nínà kó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé mo kì fún kò sílù tó lè dàgbà tí ọba ṣe amúnú mi tí ò sí fọkàn wà lẹ́nu gbogbo àwọn èèyàn ti kókó tán nàìjíríà ọmọ ń lù ń sá lọ ẹwà alálejò odò alejò tó dúró dá bábá pàdé bí àwọn ọmọ China àbí àwọn ọmọ Lebanon nǹkan kankan yẹn àwọn náà bọ́ sí wọn yẹn ọkàn wọn ọ̀balẹ̀ wọ́n kàn wò yí pé wẹ́n ẹnìkan bẹ̀rẹ̀ lílé kò wọ́n ló ní supamakẹ́ẹ̀tì ńlá tó mẹ́ta rẹ̀ mẹ́rin àwọn àràbà ní ọmọ fún wọn àwọn arọ́bù ní àtọ́jú àràbà <laughs> yorùbá ah! ẹ má ba nǹkan púpọ̀ ló kọ́ o àwọn ní àràbá o igi láti màsáràbà wọ́n ní ó ní àwọn ńláńlá lẹ́kọ̀ọ́ ó tóbi mẹ́rin márùn-ún tó jẹ́ sí à kò sí tó bá ní fẹ́ rí àwọn oúnjẹ lábálọ́bẹ̀ ah supermarket ní lóòtọ́ bí ìgbà tí wọ́n wà lókèrè ní bí àjà mẹ́ta ní ọ̀tọ̀ ní gbogbo nǹkan lọ́mọ wọ́n wá ń sọ fún mi bẹ́ẹ̀ pé irú eléyìí tó ní eléyìí tó kéré sí àwọn mẹ́tò ní wọ́n ní ṣùgbọ́n bí situation Nàìjíríà ti ṣe ó ti ta ọ̀pọ̀lọpọ̀ ẹyọkan tó kù ti ń ṣe fún ọ̀pọ̀ ẹyọkan tó kù náà wọ́n advice náà ni pé mọ̀ manage ẹsẹ̀ kan nílé ẹsẹ̀ kan níta lọ́wọ́ tó bá gbọ́ fún yín báyìí hmm, ó fò ẹ̀ ń tiẹ̀ nìyẹn ẹwà wá worí èèyàn tí ó gbà sí iṣẹ́ nígbà tó dá mẹ́rin sílẹ̀ àwọn ọ̀rẹ́ mi ti ń ta táyà wọ́n ní táyà michelin làwọn máa ń tà ń tà wọn àwọn ìta àwọn táyà kókó kò tẹ́yìn gbé kiri yẹn wọ́n fi mí ṣe ìrẹ́jọ́ kàbá <laughs> mo ní China ní táyà rẹ̀ ṣe ah! gbogbo ọmọ Nàìjíríà lójú àwọn ń lo táyà àwọn ah! ok wọ́n sọ fún mi pé wọ́n á yọ ń wọ́n ní kí n jẹ́ kí ó dé oṣù ah, aláfọ̀kọ́ kò oṣù ha ah, ebi kọ́mpìnì ẹ̀ wà ní nàìjíríà láti nàìjíríà ah wọ́n ní kí ni mo ń sọ yìí eh, iná lọ́kọ́kọ́ lé wọn náà bísù wọn kọ́ wọn ń gbọ́ ya wọn kàn kó lọ sí Ghana ni Ghana ni wọ́n ti ń kó táyà wá sí nàìjíríà mi nígbà tí náà tí wọ́n dúró mo ní àmọ́ ah, wá sọ àmọ́ ní ọ̀rọ̀ náà nìkan kọ́ security náà bọ́lọ̀ wọ́n wá sí bísínẹ́sì ní tí ó bá sì jẹ́ pé wàhálà bá ti pọ̀ jù èèyàn ó dìde wọn náà mọ̀ pé bàbá rẹ̀ ńgbà tó pẹ́ lọ́mọ pé bàbá ẹ máa ńgbà tí àkókò àjọ ọ̀dá ẹ máa ṣe kí ni ẹ máa bọ̀ wá ọkàn máa pé bàbá èkó tó bá dé ni bàbá èkó ń bẹ nílé o bàbá Kaduna pọ̀ nínú níwò báyà délé tó bá bí bàbá Kano <laughs> àbí bàbá Zaria bàbá Pọ́tà <laughs> ẹ nígbà tí ọba tó máa ń pè máa bọ̀ wálé bẹ́ẹ̀ wọ́n ní ibi tí ọba ti sí fọkànbalẹ̀ ẹlọ́mà pẹ̀lú náà máa tún ẹ̀yìn ọba ayé tẹ́ tún jọba kéékèèké náà tí tún fi àwọn ti gọ́ọ̀mẹ́ntì fẹ́ bẹ́ẹ̀ ọba akẹ́yìn náà gbogbo nǹkan tí ó mú fọkànbalẹ̀ wọ lóyún ni ẹ máa ṣe olórí ẹ̀jì ní pé ẹ fàyè Islam tí Islam bá gbòòrò tí ń pè ń sáà ní gbogbo àdúgbò lọ́tún lọ́sì ìfọkànbalẹ̀ ọwọ́ náà lóhun dáadáa lórí ọba wọn bí burú bá fẹ́ wọlé gan láwọn ẹ̀mí burúkú wọ́n máa ta ìlú yẹn oṣù òjòwọ́ mọ́jìlẹ̀ pọ̀ mbẹ́ mọ́jà wọ̀bẹ̀ tó nítorí àsìkò rámúnù táwọn ohun yẹn pàtàkì náà lọ́pàá tó jẹ́ sí pé anábìwá Ibrahim alayhi salatu wassalam wọ́n ránṣẹ́ lọ bẹ̀ pọ̀ wọ́n

Àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam, Suratul Fatih àyà kí ni àyà tí ẹ̀? Suratul Fatih na àyà parí ẹ̀, ọmọ bá sọ pé lákọ̀ọ́sọ̀ sadakallahu rasulahu. Ṣáà yẹn fi máa sọ pé mọ́jẹ̀mọ́ hajj tí wọ́n bá ní ń jà ọlọ́mọdé kíjà wà ní Saudi Arabia tí wọ́n bá ní wọ́n ń jà lọ́wọ́ wọ́n ń jà sí kankan lọ́wọ́ ń bẹ̀ tí hajj wá dé má lọ́wọ́ má lọ́ torí pé kò sí oúnjẹ pọ̀ ń bẹ̀ tó jẹ gbogbo nǹkan kan ṣùgbọ́n tí ìbá ti ṣe amúnù má lọ tí wọ́n bá ní amúnù wà ṣùgbọ́n bóyá kìnnìkan ni òtí ó lè lọ amúnù yẹn number one number one غير لو جاتك ولا ان قوي يوم دار النبي صلى الله عليه وسلم نعم وامتن الله به على قريش سورة قريش آية كان يرى في الذي أطعمهم كما قال لي ريكوين بعد أن أنت كوكو ويلو مدينة كما فين establish Islamic country ní مدينة كيني وكوكو كيدي إنجانا first speech النبي صلى الله عليه وسلم ọ̀rọ̀ àkọ́kọ́ dáná bí kọ́kọ́ sọ ń jọ náà gẹ́gẹ́ bí Abdullahi bin Salam ti gbà wá ọdí aláàtàrà ó ní ànábì sọ pé ayọ́ àná ẹ̀yìn èèyàn ẹ̀yà aráàlú Madina tí mo dé wá bá àtò àlàáfíà ni ó nọmba wán àlàáfíà ẹ̀yìn méjì wáyé sálàáfíà gbogbo nǹkan tánà bí kalẹ̀ ẹ̀yìn wáyé sálàáfíà wà á tẹ̀yìn mọ́tò àárín máa fáyà ló ń jẹ àlàáfíà ni a máa bá sọ̀kan báyìí ní nọmba wán ẹ̀dá ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ náà mìíràn bá ní qawluhu insha Allah li tabarruk bólò insha Allah tó wà náà ayà yẹn wọ́n ti tàbàríkà ní yìí kí bọ́yá wọ́n ti ṣe gbé bọ́yá àwọn gbé àwọn ṣàdúrà àwọn sọ̀rọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ bá fi insha Allah ẹ̀yìn bí bàtí àtàbàríkà bí i wọ́n lápẹ̀rẹ̀ rẹ̀ náà ni àyà ta kàtà tó wà ní sọ́tò fásitì tọ́jọ́ náà ni ọ̀rọ̀ tá a máa ń sọ tá a bá lọ sàbẹ̀wò sàárẹ̀ gbogbo sọ̀rọ̀ sahih muslim salamu alaikum ahla diyar min muslimin wal mu'minin wa inna insha allah bikum lalahiqun insha allah ti membe sen kan dawo ti ko wọ́n lọ bá wọn pàdé ituma wa inna awa insha allah bikum lahiqun àwa náà ń bọ̀ wá sínú sàárẹ̀ ṣe insha allah bẹ́ẹ̀ rẹ̀ ní tí a bá sík tàbá ìta ní lábáta tọ̀húrù ẹ̀ṣàlá èyí tí ń sàlọ́wọ̀ wà lábábíà dáńbẹ̀ ni pé tọ̀húrù ipé ẹ̀ ní àbá ti sík tọ̀bá jẹ́ mùsùlùmí ọlọ́run fẹ́ fi fọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ lábá pẹ̀lẹ́ tọ̀húrù àfọ̀mání àìsàn jẹ́ ìṣàlá kìí sàdúrà information ni o àdúrà tá a máa ṣe fáláìsàn ọ̀tọ̀ ni ànábì kọ́ alẹ́lẹ́ wọn adé ibil ba'sa rabban nas washfi anta shafi la shafi illa shifaan la yughadiru saqam asàlùlá alazim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní a máa ń fi sùmẹ́lẹ́ lábàṣà ń tọ́ lábàṣà tó húrin insha Allah bọ́ bá ṣe fẹ́ dára rẹ̀ ya wọ́n ní òtùmọ̀ pé àmì àmì àwọn aláìmọ̀kan lábàṣà tó húrin insha Allah àmì àmì onítùwílẹ̀ kejì lábàṣà tó húrin insha bóò ṣe àmì àìsàn tó ṣe ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run fi fọ ẹ̀ṣẹ̀ mọ́ni náà bẹ́ẹ̀ ni bá ń lóṣù lọ́wọ́ a máa dáre èèyàn wá bọ́lọ̀ máa ló ń ṣàlọ́run bí àdúrà ọ̀ tó yá báwọn òwe ń ṣàlọ́ tó wà ní báyìí àtúnfà pé anábì Yusuf àríṣọ́lá tó sọ láàmú ń fún ní information àjọ ni èèyàn bọ́lọ̀ máa ló ń ṣàlọ́run bí àdúrà rárá àtọ́ tó bá ilé ṣe bẹ́ẹ̀ ó ti ń fẹsẹ̀ kọ́ nínú ṣẹ̀ríà ó ń rí ọlọ́run fún ó sì ń pọ́ ló kọ́ sí èsì tiẹ̀ subhanahu wa ta'ala òun náà ni sọ nínú àdéhùn tí máa muslim àti bukhari bukhari àti muslim gbà wá wípé ẹnì ni fi inṣàlá òsì bí àjọ ọlọ́run ọmọ ń bá sọ̀rọ̀ ọlọ́run ní ìdíkọ́ ọmọ fi ń ṣe aláwọ̀ sílẹ̀ wọ́n ní kó béèrè nǹkan fẹ́ béèrè kòrókòrò kó dàmá béèrè nǹkan tó kéré lọ́dọ̀ ọlọ́run hmm. nǹkan tó tóbi gá yọ máa béèrè ẹni bá pé bó ṣe kíní kan fún mi bó ṣe kíní kíní àwọn èèyàn lẹ máa sọ bá fún mi torí ọlọ́run ẹbùn mi ẹ bó ṣe sí five naira fún mi èèyàn lélẹ́hùn lọ́dọ̀ ọlọ́run wọ́n gbà nítorí tóbi nìkan béèrè má àdáàbò ni ẹwọ ọlọ́run ní ẹ̀mọ́ tó tí wọ́n bá ń bèèrè nǹkan tó tóbi lọ́dọ̀ rẹ̀ yóò fi lè ṣe ẹ̀mọ̀ pé mo ní lọ́ra dáa ma wá ń bèèrè nǹkan kéékèèké ọlọ́run mọ̀ pé eléyìí ò ti àámọ̀ èmi rani yun hamid eléyìí wọn wò mí pé bóyá ẹni pé èmi miskinu ni ah inú ọlọ́run ní tún ṣẹ́tọ̀ bá ń tọrọ nǹkan kéékèèké náà eléyìí bá wọn. àyà tó wá jọ àyà wa tèmi nínú alukurani tèmi àyà tá a kélé òní ó ní insha Allahu aminin ẹmọ àti Quran suratul Fatiha àyà 27 lọ́jọ́ jù kọ̀ parí pẹ̀lú ẹ̀ kọ̀ parí pẹ̀lú àyà ọkàn bọ̀ láàrin ṣùgbọ́n lọ́jọ́ àyà 22 lọ́jọ́ anábì Yusuf wúrẹ́ anábì wa Muhammad alayhi salatu wa salam wọn wúrẹ́ fún náà wọn المسجد الحرام إن شاء آية تواجه لها ما هو أما ولا سيسا لا تنسى هو سورة الحجر آية 82 سورة الحجر آية 82 وصف وكانوا يلبسون من الجبال بيوتا عاملين سورة الشعراء 146 سورة الحجر أشركوا لما آية 84 بẹ́ẹ̀ ni àti fẹ́ parí nǹkan ti ń lọ àárọ̀ fírì lọ́wọ́ nìyẹn wọ́n ti máa fi wọ́n náà ti máa fírì làárọ̀ lọ́wọ́ abẹ́ lọ di abẹ́ lọ sinmi nu ó ní ẹjá tó ti kí sórà tó ṣọ́ ara àyà 146 ọ́sọ̀ pé èyà tó tọ́ra gbó náà sórà tó sábà àyà ètì ọlọ́nsọ nípa àwọn ará rẹ̀ ọ́sọ̀ fún pé ìlú bí i àyà ìjọba àìyá mọ̀ ní

45 46 hijir 45 40 forty pé Bùlá ń